Bridges will be provided to ease pedestrians' movement where necessary. Once again, construction of new bridges will start on the Ono River at Odono area by St. Paul's Church along Abeokuta Road and Zatek 7 Up Road, Oluyole area on Tuesday, 27th February 2024. The work at Odono will take about four months, while the one at Zatek 7 Up Road will take about two months. We urge all stakeholders to cooperate with the workers to ensure a successful and timely execution of the project for the the benefit of all. IUFMP, say no to flood. You are to Fresh 105.9. Right in the heart of Asian city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM Ibadan. Professionalism nurtured by experience. ó síbẹ̀ odun síbẹ̀ ó lè ń fresh one oh five point nine fm. àwọn kọ́. mo ló ta sọ́sẹ̀ máa yín wúrọ̀. ìròyìn àsìkò lóríṣiríṣi. entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́. one oh five point nine fm ọ̀bọ̀dá. àwọn kọ́. ní kẹ́ fílẹ̀ sí ibẹ̀ fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ń ohun dé wálé agbẹ́dẹ́gbẹ́ ọ̀rẹ́ o. tilẹ̀ bàbá wọn ká tán délẹ̀ o. mi ò ní lọ síbi kan bàbá wọn ká tán délẹ̀ adúnkẹ́ wọ́de sí i. èwo ni kó ló bá kó ló bá torí mo fẹ́ fọ́mọ yín. èwo ni ti warrant officer torí mo fẹ́ fọ́mọ yín. lọ́bì ni mo túra bí èmi gangan lábí sọ́lá mo bọ́lá bí mo jí bọ́lá mo fẹ́ sọ̀kọ́ bọ́ láti tó. sílẹ̀ màbá wọn tá a tán délẹ̀ hmm, kólóbá kólóbá eléré ò dá o. But Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tà ògidì ajábalẹ̀ ìròyìn. wọ́n ní ìgbà ara làbúra kò ní burú fún òòrùn kọ́yọ ní ọ̀gànjọ́ òru bẹ́ẹ̀ ni kò ní burú burú fún òṣùpá kọ́yọ ní ọ̀sán gangan ìgbà ara náà làbúra àkókò tiwa rèé ajá àbálẹ̀ ìròyìn lẹ́fẹ́ gbọ́ ò ìkànnì fresh níbẹ̀ náà ní ti dé sí etí ìgbọ̀yìn adópẹ́pẹ́ ọlọ́run ọ̀já wa ń tàn mọ́ àlàáfíà kò ní jẹ́ iná ní tàn mọ́ etí gbọ́ ẹ lè mọ gbọ́ wa ara yóò sì mọ le níbi tẹ́ ẹ̀ wá ń bẹ̀ láì tí ẹ̀ wú ná ní à ń bẹ̀ ẹ́ ẹ gbọ́ mi ànángásì bíta ṣe rí ẹjá gbàgbé bí gbogbo nǹkan ṣe ń lọ ní ìgboro ayé ẹjá mọ nírètí ni wípé ṣẹ́rí lẹ́yìn òkòkò biribiri ìmọ́lẹ̀ yóò tàn ẹjá nígbàgbọ́ wípé ọlọ́run ọba etí ọ̀dà ooru ńlọ́dà òtútù ọlọ́run ọba tọ́dà ọ̀sán ọ̀dà òru ọlọ́run tọ́dà nǹkan tó gbóná lọ́dà tó tutù níwọ̀nba àgbà tó bá jẹ́ pé ilẹ̀ bá ṣú tílẹ̀ bá fi mọ́ àlewà bákan náà ìṣòro tó wà pẹ̀lú yàn lónìí kò lè tó wà pẹ̀lú ẹni títí láéláé wọn á ní ìṣẹ́tọ́sẹ́mọ fógun ọdún ìyàtọ̀ jọmọ fọ́gbọ̀n oṣù wàláyé tí ọba pọ̀ mọ́ à yọ̀ọ́dẹ̀ lẹ́yìn ọmọ ni ọ̀ mo kí pẹ́ káàbọ̀ sórí ajá balẹ̀ ìròyìn láàárọ̀ tí ò ní tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2024 all right àwọn nǹkan tí ń bẹ lójú àwọn ìwé ńlá kọ́fà jáde fún yín èmi àti ẹnì kejì mi ṣẹ̀wárì láàárọ̀ yìí ibi tá àkọ́kọ́ lọ lórí àwọn àkòrí ọ̀hún lórí ebi náà mọ̀mọ́ ni ebi mọ̀ ni àwọn èèyàn ń sọ fún Tinubu wípé ìrora yìí ti ń pọ̀ jù o ebi o ọmọ mọ̀ ń bá wa o ìpàǹpà bẹ́ẹ̀ ní pa àwọn yéye ìpàǹpà ọmọ mọ̀ ń gé wa jẹ́ o ìgèǹgè bẹ́ẹ̀ ni gé wọn yéye ìgèǹgè ọmọ gé wa jẹ́ nsọ́bàǹgò kọ́lọ́ọ̀ba kó tètè dá wa lóhùn lórílẹ̀‐èdè nàìjíríà ni bí wọ́n ṣe ń sọ fún tinubu bẹ́ẹ̀ ni tinubu náà ń dá wọn lóhùn wípé ẹ ṣe sùúrù ṣe rí wa èyí tí òjòjò ń ṣògùn rẹ̀ tára rẹ̀ jọ ẹ̀yìn gan lójú láìpẹ́ láìjìnà ni mo fọ́ sọ́yà o. ọmọ alájà èmi ni mo fọwọ́ sọ̀yà fún yín Tinubu ni mò ń jẹ́ ìwé ìròyìn kan ìlọsọta àkọkúrẹ́lẹ́ bí ń pa òun ìwé ìròyìn kejì ló ní ẹ lọ mọ́kàn balẹ̀ lára àwọn nǹkan tẹ́ẹ̀tún gbọ́ láàárọ̀ tí ò ní Falana tún ti sọ̀rọ̀ jáde nínú ìwé ìròyìn oní a a àwọn òrónsáyé rìpọ́ọ̀tì tẹ ní ẹ fẹ́ lọ síwèé kàn pé wọ́n tún gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ wo àbọ̀ ìjókòó ìgbìmọ̀ òróǹsàyè tí wọ́n jókòó láti bí ọdún méjìlá sẹ́yìn léyìí tí wọn ò jẹ́ kórìíta ilẹ̀ afẹ́ lò báyìí à yóò yíwọ́ díẹ̀ o kí ni Fálànà rí tó fi sọ pé yóò fẹ́ yíwọ́ díẹ̀ òkè bá ń fà ní ẹ̀ bá yọ ẹ jókòó kẹ jókòó tí àwọ̀ ọ̀ka fún yín o bẹ́ẹ̀ ni hàn ni a tún rí ìròyìn kan tó sọ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọba tí wọ́n fi ẹ̀hónú NLC wọ́n ní wọ́n fi ẹ̀hónú hàn láì fa ìbínú yọ bí tí ò kọ́ mọ́ òun káàkó kan lọ ní wọ́ọ́rọ́wọ́ sẹ́yìn ọ̀kẹ́ ẹni tí èèbá jẹ́ǹtù tọ́ bá ti jẹ́ǹtù ọ̀yẹ̀ kí n ò béèrè ẹ pé a ṣe ṣe ṣe pé kò sí nǹkan wọ́n wá jẹ́ǹtù kọjá sísọ èyí ò lọ́fà wípé kíjọba kó kíyèsí o ìjẹ́ǹtù àwọn èyí kìí ṣe ń tọ́ bá wọn gan lẹ́jẹ̀ mú ọ ẹ wo àwọn ìròyìn kan náà tó ń bẹ tọ́jẹ́ ìròyìn tí yóò horu díẹ̀ ní etí òun yóò horu díẹ̀ létí òun ilé kan wó ní Anambra èèyàn méje ló kú ní inú rẹ̀ ah! ọlọ́run kó ṣàánú o ẹ wo ojú mi ò mọ́ ọ̀bọ̀rọ̀ tó lọ bí ọrú àwọn ìròyìn bá mọ́ àmọ́ bí ti wá wò kó rí o àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé ó tún kún inú ìwé ìròyìn bàbí ní òwúrọ̀ yìí àjọ NDLEA wọ́n ṣẹ́bùrú àwọn kan tí ń gbé òbítíbitì oògùn olóró heroin tí wọ́n fẹ́ gbé kọjá ní Èkó pápákọ̀ òfurufú níbẹ̀ òun náà ni ọ̀ka ti fò níbẹ̀ ni ọwọ́ pálábà wọn ló ti ségi ẹ̀rí nǹkan báyìí bí wọ́n ní wọ́n ń jẹ kúrò ọ̀tẹ̀ pé kọ́ tán nínú àwo ṣe làwọn kan wọ́n tún gbọ́ owó ẹ̀ síbẹ̀ o wípé àwọn ọ̀lọ́ràn gbọ́ ìjọba náà sì ti sọ ọ́ wípé torí kì í gbọ́ náà ni kì í gbà ni ó fi wà o eléyùn àwò gédéǹgbé o wọ́n sọ̀rọ̀ nípa regional development ìdàgbàsókè ẹlẹ́kùnjẹkùn ọ̀nbẹ́nu ìwé ìròyìn ti Nigerian Tribune ní òwúrọ̀ yìí bákan náà ẹ láǹfààní ọ̀ láti gbọ́ dáadáa ní ẹ̀kúnrẹ́rẹ́ lára àwọn ìròyìn létí ẹ gbọ́ <laughs> dẹ́rẹ́bà kan ni ọ̀rọ̀ dàbí kàkàkí ọba àwọn olè tó gbé kàkàkí ọba wọ́n níbo ni yóò ti fọ́n ẹni tó gbé ọkọ̀ iléeṣẹ́ kan lọ ọ sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ni pé ńgbà tẹ́ ẹ̀ bá rohùn àti ọkọ̀ wọ́n pàpà ti mu ní Bauchi níbo ló ti gbé ọkọ̀ lọ Borno ni sẹ́ẹ̀rì ẹnìkan jẹ gbèsè nìbàdàn ni wọ́n á sá lọ sí àgọ́ òwú à oko olówó ẹ̀ náà ló tún lọ. bákan náà àwọn ìròyìn tó jọmọ́ ìròyìn ìrọ̀lẹ́ ayé ọ̀pọ̀ mẹ́rin ní ìwé ìròyìn ní àárọ̀ yìí bákan náà tí ẹ láǹfààní láti gbọ́. arákùnrin kan tẹ́ ń pè ní Samaila wọ́n ti wá wá wá kódà wọ́n ti lẹ̀wé ń bá rí àáfòyín nìkan mọ́lá látọ̀dọ̀ ọlọ́pàá wọ́n ti gbá mú làbújá o kí ni n tó ṣe yìí máa jíyàn gbé ní ògbóǹtarìgì kànáńkórí ajínigbé ó ní Samaila arákùnrin kan ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n òun náà tún pa bàbá rẹ̀ odó lọ fọ́mọ́ bàbá ẹ̀ lórí irú ìròyìn wo lójú mi lọ bẹ̀ náà bàbáyọ̀ tí ò tí yọjú ni ẹ jẹ́ lọ sẹ́ka polówó ọjà pàápàá ojú mi ò gbọ́dọ̀ ríbi ojú àṣà ìríbi tàwòdì rọrùn báyìí kàkà kíkì ní kò sí ẹ. ajá balẹ̀. ajá balẹ̀. Rise up the For over two decades, Orita Mefa Baptist Model School, OBMS, Ibadan, the fifth best private school recognized by the federal government of Nigeria in 2022, is a co-educational day and boarding school where excellent students are produced with sound spiritual and moral principles. OBMS has produced overall best students in WAEC examination. OBMS is currently accepting applications for admission into Jesus Wan for 2024-2025 academic session. Entrance examination comes up on Saturday, 6th April at 8 a.m. in all OBMS campuses at Total Garden, Ring Road, and Akobo. Admission forms can be obtained at OBMS campuses or online at oritamefabaptistschools.com slash OBMS slash php. For inquiries, call 0903 000 1970 or 0803 343 0011. OBMS. Excellence through integrity. ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé ìdùnnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀yìn road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní war road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàá ralẹ̀ tiẹ̀ ní London Villa Estate design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o kíkàwé gboyè gíga kò yẹ kó mú làálàá kókó janjan àti ìjákulẹ̀ dání nítorí ẹ̀ ní IVC Integrated Educational Institute pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Peaceland College of Education Enugu àtàwọn iléèwé gíga míì tó lórúkọ ní Nàìjíríà ṣe ń pe gbogbo akẹ́kọ̀ọ́ tó dángájá láti wá kẹ́kọ̀ọ́ gboyè gíga fún ìpele tí ó kàn pẹ̀lú ìrọ̀rùn Admission is currently open at IVC Integrated Educational Institute into our weekend part-time regular part-time one-year HND conversion to degree and masters program ẹ ó láǹfààní láti sìnú gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ NYSC lẹ́yìn tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ yín tán pẹ̀lú wa kíákíá lẹ́ ò sì rí result yín gbà. Further your education in faculties such as management sciences, education, social sciences, humanities, agriculture, natural and applied sciences. Admission office wa wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Way ládojúkọ Sterling Bank ìyànà sọ́sàmì Òkè Àdó Ìbàdàn. Study center wa wà ní Government Technical College Oríta Apẹ̀rìn Ìbàdàn. Fún àlàyé síwájú sí ẹ pè zero eight one six nine five six nine eight nine eight tàbí zero eight zero six zero zero eight five two six nine. Ẹ má jẹ́ kí àǹfààní yìí fò yín ru o. Ìgbaniwọlé ti ti ṣí sílẹ̀ ní IVC Integrated Educational Institute gbogbo ọmọ ọlọ́run o ó tún ti yá o níbi àkànṣe ìpàdé àdúrà lágbára tí ọlọ́run ti máa gbé ọ̀pọ̀ onípòjìpọ̀ ẹ̀dá dìde. fàánù voice of the preacher world outreach pẹ̀lú àjọṣepọ̀ christian association of nigeria yemetu bẹ̀rẹ̀ zone ẹ̀nálẹ̀ndé oníyanrìn zone pẹ̀lú àkórí ẹ̀ is lifting ìgbẹ́dìde rẹ̀ psalm seventy five six to seven crusade ìta gbangba lọ́jọ́ mẹ́ta bẹ̀rẹ̀ láti monday twenty six february sí wednesday twenty eight february ọdún twenty twenty four yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o ibi tí sọ́jí ti máa wáyé ni òkè àrẹ junction bowers tower road òkè àrẹ ìbàdàn àwọn tí ọlọ́run máa lò ni pastor daramola nálẹ̀ndé oníyanrìn camp secretary pastor adéwálé abc olùrántí yemetu bẹ̀rẹ̀ Berekan zona Secretary, Reverend Moda Moradeka JP, Yemetu Berekan Coordinator, Pastor Dr. Olorunfemi, Nalende Oniyanrin Kan Coordinator, Reverend Dr. T.O. Morakinyo, Ibadan Land Kan Coordinator, àwọn olórin ẹ̀mí, Wumi Babalọlá, Idowu Fad, Dare POP, ati Kan Choir, onísọjí tó máa gba gbogbo èèyàn lálejò Pastor Seun Oyewusi, oníwàásù, níbi crusade ìta gbangba alágbára ọlọ́jọ́ mẹ́ta yìí, ìgbédìde máa tẹ̀lé, ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀ o. From Monday to Sunday. very high when my body no tanga. I go take Bonadol because I no fit don't they look away. I must to hustle to meet my target, yeah. Every day, in your body they pain you, if your headache they worry you. don't parasitamol, go make you well again. don't parasitamol, go make you well again. don't parasitamol, go make your body can. headaches pain fever sabi for all people handle take ibonadol sabi am comot for your body one time Now bondo chemical Industries limited maker of bonababe they do am bonadol They for pharmacy store and patent the medicine shop wey near you but if your body no sharp after three days go see your doctor bonadol They knack out headache pain and fever fast a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì tún ṣe bẹ́ẹ̀. concepts developer that cares. bẹ́ẹ̀ ooru sára fàájì ni mo tún ti dé fresh fm one oh five point nine nání òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mo hàn mọ́ o ìlàlíyà máa mọ̀ inṣàlá ìlàlíyà máa mọ̀ inṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn onírẹ̀yìn o láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin music house challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah. tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀. Eh, uh, uh, ẹ ẹ ló ń bímọ bẹ̀rẹ̀. Eh, uh, ẹranko ló ń bímọ ń bẹ yẹn. Ah, ẹ̀kọ́ èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkì ọ jẹ̀dí. kí ló pè. báṣkì ọ jẹ̀dí. báṣkì ọ jẹ̀dí. Ah, eh. ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi eh. báṣkì ọ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. bàbá fi àní ẹyẹ dún bí ẹran. ètò àbáfi báṣkì ọ jẹ̀dí lọ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ìdí kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, bá wá dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀bí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. iṣẹ́ mi àti yanilógun ṣe lóṣù kẹta nínú pàdé májẹ̀mú alágbára yẹn white powerful sunday alọ́run nípasẹ̀ pé lórí pásítọ̀ joseph akẹ́kọ̀ọ́. Adé Bàbá Ìdù. Ó ṣe tó fẹ́ mú ìdádúró kúrò lọ́nà gbogbo èèyàn. Lọ́jọ́ Sunday third March látàgọ́ mẹ́jọ òwúrọ̀ eight a.m. The unstoppable God. Ọlọ́run tí o ṣe dádúró làkúrú ìtì pátá yìí o. Máa bọ̀. Wá gbàgbára tógun ìdílé. Ogun agbègbè. Ogun àdàbí ò lè dádúró. Ọ̀pọ̀ àwọn tó farahàn ní òpàdé ìní pátá tó kọjá ti sọ testimony ìwọ lọ́kọ̀. Tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti pátá yìí lọ́jọ́ Sunday third March. Débi tí Ọlọ́run ti máa lo Prọfẹ̀t Olúfẹ́mi òní ti CSC Mọ́tẹ́tọ̀. Evangelist Lọ́ládé Adélékè àmàléwájú orí ẹ̀mí pásítọ̀ joseph ajájáde bàbá igi. wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù. gbogbo ẹni níjọ CAC igusu is assembly láti ìwòrò. bó ti ṣe ọ̀nà ìwò ìyànà church ni ẹ máa bọ̀. opposite finland ni CAC igusu is assembly wà. ní ọ̀tá yìí ni o. àṣẹ láti tẹ̀síwájú máa bà lé ìwọ náà. lórúkọ jésù ọ̀sẹ̀ yìí ni o Neptune Solar Day òkùnkùn parada yes this week Neptune Solar Energy is ready to teach you CCTV installation building of solar generator from scratch solar inverter installation the three will be learned within one month oṣù kan péré la ó fi kọ́ yín bá a ti ṣe solar generator látilẹ̀ bá a ti ṣe solar sínú ilé àti bá a ti ṣe CCTV ẹ ó sì mọ̀ dájú ẹ kàn sí Neptune Solar Energy ní gaf complex lẹ́gbẹ̀ẹ́ Keto filling station ní Orogun junction junction nìbàdàn ẹ pè neptune solar zero nine zero three two one five five nine four seven lẹ́ẹ̀kan sí zero nine zero three two one five five nine four seven ẹ sì lè pe neptune solar bóyá ẹ fẹ́ ṣe cctv sílé àbí síbi iṣẹ́ yín bóyá ẹ̀yin náà fẹ́ ṣe iná tó ń lo ìtànṣán òòrùn táyé ń pè ní solar ẹ pè wọ́n ẹ sì rí i pé òkùnkùn yọ parada neptune solar energy dé òkùnkùn parada. Ìbàdàn ilé Olúyọ̀lé ẹ àmójúbà Just Right Superstore ní ìrírí ríra ohun èlò oúnjẹ tó jẹ́ ojúlówó ohun èlò inú ilé tó lálòpẹ́ ohun gbogbo tí o fẹ́ ó ti wà lárọ̀ọ́wọ́tò rẹ ní just right superstore àkóbọ̀ ìbàdàn bákan náà ni ohun èlò ilé lọ́lọ́kọ̀ òjọ̀kan ohun gbogbo tó o nílò ojú kan ló wà o nílé ìtajà just right superstore ilé ìtajà wa titun ti wà ní plot three block twenty one basọ̀run estate ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wetland hotel àkóbọ̀ ìbàdàn ohun gbogbo yòówù tó bá wù ọ́ eléyìí tí ó jẹ́ àlòpẹ́ báwo lo ṣe fẹ́ sí ohun èlò inú ilé oúnjẹ jíjẹ ewébẹ̀ tútù mìnìjọ̀jọ̀ gbogbo ẹ̀ pátá ló w wà ní just right superstore ẹ̀ka wa ní ìwọ̀ oòrùn gúúsù lé ní mẹ́tàléníogún ní gbogbo ẹ̀ka wa pátá òun náà láti ń tẹ́ àwọn oníbàárà wa lọ́rùn ẹ bá wa dòwò pọ̀ ní just right superstore àkóbọ̀ ìbàdàn lónìí kẹ́ ẹ ṣàwárí ohun gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò jára lọ a ó máa retí yín o àǹfààní oríire tó ní mínì ó ti balẹ̀ kàṣàgbọ́à bnb homes real estate limited àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ògúnná gbòǹgbò nínú kátálé talẹ̀ àǹfààní ńlá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní diamond estate abadada ayégún ọ̀lẹ́yọ̀ nìbàdàn fún outright payment four fifty square meters seven hundred and sixty five thousand naira three hundred square meters five hundred and fifty thousand naira sanwó báyìí kò gba location láàrin ọjọ́ méjì forty eight hours ẹ̀tún láǹfààní àti sanwó díẹ̀díẹ̀ ìyẹn ní installment four fifty square meters nine thousand naira 300 k initial deposit 300 square meters 750,000 naira 250 k initial deposit. gbogbo ẹ̀ láàárín oṣù mẹ́fà ni o six months dìde fúyà kó pe bnb homes real estate limited zero nine one three five six lẹ́ẹ̀kan sí zero nine one three five sí wa bnb homes real estate limited ní block m 17 jọkẹ́ plaza bódìjà zero nine one bnb homes real estate limited ló ní kí n sọ fún yín wípé àti di landlord ó ti di rọrùn. ọlọ́run àgbáyé o. ọlọ́run àgbáyé o. ṣé bí wọ́n lọ fún ṣòro. hallelujah ìjọ christ power evangelical crusade international wọ́n fi tìfẹ́ tìfẹ́ pè gbogbo ènìyàn sí ìpàdé ẹlẹ́ẹ̀kan lóṣù ní àṣálẹ́ agbára power night eléyìí tí ó wáyé ní ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 ni o ní aago mẹ́wàá àṣálẹ́ títí di àfẹ̀mọ́júmọ́ ní olú ìlú ìjọ wa kìlómítà 6 new ìbàdàn ifẹ̀ expressway adégbà ìbàdàn ẹni tí ọlọ́run yóò máa lò ní wòlíì àti ajínrere ezike akibimak àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí máa bọ̀ jésù afọ àjàgà ń dúró díẹ̀ jésù lolúwa cpec media partners ìbàdàn lolùkéde. that you share. báńjọ̀nù ló mú pokò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbà tẹ́po àtafẹ́fẹ́ gáàsì ń tẹ́tẹ́lẹ̀ àtìgbà fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ìbàdàn north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé òd dájú. gbẹ̀gẹ̀dẹ̀ ògbìnà ń bàdàn nígbà tí baálé ẹlẹ́yẹlé asípajó bíàrè evangelist olóyè rẹ̀mí adéròjú lábẹ́ àṣẹ bàbá àwọn olùbàdàn ilẹ̀ ìbàdàn his imperial majesty ọba doctor senator mahood ọlálẹ́kan balógun ali òkúnmádé kejì bá ń fi àwọn èèyàn bíi iyùn bíi ìdẹ́jọyè ọ̀yásáwì asípajó bíàrè ọ̀kan pàtàkì nínú ilé ọlámbàdàn tọ́jà jagunjagun lára àwọn tó tẹ̀bàdàn ló ní í ṣe àwọn orí adé ń kàlẹ̀ ọjọ́ náà ni ọba owó labí stanley odidi ọmọ chief mrs tawa kálítù sàràbà muhammed nali lálága obìnrin àlejò pàtàkì ọ̀nàrẹ́bù rahman ọ̀làrẹ̀wájú adépọ̀jù alága ìbàdàn north west local government olóyè masud ajéwẹ̀ mọ́gàjì àsìpá àjọbíàrẹ́ aago mẹ́wàá gééré lẹ́tọ̀ ọ̀bẹ̀rẹ̀ kálàmísì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ni ó nínú ọgbà tctc ẹlẹ́yẹlé ìbàdàn evangelist chief remi, adéròjú baálé ẹlẹ́yẹlé àsìpá àjọbíàrẹ́ àtolórí wọn yóò gba gbogbo èèyàn lálejò ọmọ ṣe ni ń ò ṣe ni níbi rẹ̀ sànú òróǹfọ́lú àjọbíàrẹ́ abẹ́bẹ́lúbẹ́ jàǹpalà chief mrs ramata ààrẹ ìyálọ́jà ẹlẹ́yẹlé ló ń kéde lórúkọ gbogbo ẹbí àsìpa àjọbíàrè ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣà wá gba fọ́ọ̀mù ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ajá balẹ̀. ọ̀rẹ́ o kó àmójúbà mi o tún kó àmójúbà mi àdópẹ́ bọ́ ọ nífunra ni ajẹ́ ìwò ẹkùn dà láìsí dáníẹ́lì nínú òhò kìnìún kí n pírọ́blẹ́mù ẹ̀ kò sí ní kò sákòyọ kankan mo gbà fọlọ́run síbẹ̀ ni ẹ já dalè irọ́ o ò ti ní adalẹ̀ o <laughs> ọ̀run ya bọ̀ ni <laughs> mo tiẹ̀ ní já wo ọmọ pé láti bí ọ̀sẹ̀ kan ni mo ti ń bi ọ́ nísìnyí pé ta ni olórí àjọ tí ń darí ọkọ̀ àti lílọ kábọ̀ ọkọ̀ lójú pópó ní Ọ̀yọ́ state báyìí ó ní ọ̀ràn tí mọ̀ nǹkan kan ọ̀dà ń wà ń lọ ọ̀rọ̀ ti kàn wọ́n torí pé bí àjọ àbẹ́ka àjọba kan tá a gbé kalẹ̀ àbí ikọ̀ agbèfọ́ba kan pé kó mójútó iṣẹ́ ìlú bí irúfẹ́ iṣẹ́ ìlú bẹ́ẹ̀ bá ń yẹ̀ ẹ́ lẹ̀ tí ń wọlẹ̀ àbí kò di ṣíṣe fúndì kan àbómi ẹni tí ó jẹ́ olórí ìlú gangan bíi gómìnà Ṣèyí Mákindé ni wọ́n fi ń sọ lẹ́nu bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ èèyàn mélòó ni ó tètè rántí ọ̀gá Oitman àmọ́ wọn kàn máa sọ pé lásìkò ìjọba Ṣèyí Mákindé lásìkò ìjọba Ṣèyí Mákindé lásìkò ìjọba Ṣèyí Mákindé ìlànà lílọ kábọ̀ ọkọ̀ lójú pópó kọ̀ wọ̀ kọ̀ bá mú ń táwọn èèyàn sọnù kẹsìmọ́ wò gómìnà yìí ń gbìyànjú láti rí i pé gbogbo ẹ̀ka ẹ̀ka ìlú òun ni ìjọba fọwọ́ bà àmọ́ ẹ má jẹ́ àwulẹ̀ tanra wa jẹ́ bí a bá pé a pé conference gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ jọ pé ká wá sọ̀rọ̀ lórí iṣẹ́ tí àjọ ithman ń ṣe nípínlẹ̀ ọ̀yọ́ mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé ẹ̀rí máa jẹ́ mi ìṣótọ́ pọ̀ làwọn aráàlú ọ̀mù wá pé àjọ yìí wọn ò fi bẹ́ẹ̀ ṣe iṣẹ́ yìí pẹ̀lú tí ìjọba jẹ̀jẹ̀ faraàlú àwa mọ̀ bóyá ìjọba ni ò logistics fún wọn dáadáa bóyá mọ́ mọ́ wọ́n ń pèsè tẹ́lẹ̀. àkókò kan ẹnìkan bẹ́ẹ̀ mọ́gàjì fágbèmí ah, ah, ah. mọ́gàjì fágbèmí kódà mo rántí ngbà náà tí a pè mọ́gàjì wá sí afẹ́fẹ́ tí a gbé sàdánkátà fún pé a àríṣẹ yín kí wá ṣe pé ngbà tí mọ́gàjì náà ń ṣe ara àwọn ibi tí ń yẹ̀ ẹ́ lẹ̀ o àmọ́ lọ́gán tá a bá ti pàkíyèsí ẹ̀ sí kíá ni ó ti dáhùn irú àwọn tí à ń sọ pé wọ́n gbọ́dọ̀ máa mójútó iṣẹ́ tí ìlú bá gbélé wọn lọ́wọ́ nìyẹn now ẹ àwo kí gan ni torí bọ́nbá ní bí suggestion box ìpínlẹ̀ ọ̀yọ́ bá wà tí wọ́n ní aráàlú ẹ wá sọ̀rọ̀ lórí osman mo mọ̀ pé aráàlú àpápá àwọn tí ń wakọ̀ lójú pópó suggestion box yóò kún yóò fàyà ni àjọ yìí ti defeat purpose ti ìjọba tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ now wait ìdájọ́ kọ̀ ah, ah, <laughs> ọ̀rọ̀ ṣe ni <laughs> òfin ìpínlẹ̀ ọ̀yọ́ àbádòfin ìpínlẹ̀ ọ̀yọ́ òfin àbá tí wọ́n sọ dòfin ní ọdún 2009 òní wọ́n fi gbé kalẹ̀ lọ́jọ́ kẹrin november 2009 òun ló gbé ọ̀yọ́ state traffic management authority ló gbé kalẹ̀ látìgbà náà ni ìjọba kan ti ń wá tí wọ́n ń lọ tí wọ́n sì ń ṣe wọ́n tí wọ́n lè ṣe àmọ́ lérò yìí mọ́rọ̀ gómìnà Ṣèyí Mákindé àsìkò tó fún total overhauling traffic management ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ wọ̀ kọ ṣẹ́ kọ bọ́ sí oríṣiríṣi àwọn àṣemáṣe látọwọ́ àwọn òṣìṣẹ́ oithma oríṣiríṣi àwọn yíyẹ ẹlẹ̀ bóyá láti gun ìjọba gangan torí ngbà míì bẹ́ẹ̀ bá ran agbèfọ́ba ńṣẹ́ tẹ́ ẹ̀ fún ní tí ó fi ṣiṣẹ́ iṣẹ́ ọ̀yẹ̀ ẹlẹ̀ oithma sì lè mọ́ lè bọ́ síta àbáwọn tí wọ́n ní kí wọ́n mójútó yé ẹ̀ka itma wọ́n lè mọ́ lè bọ́ síta sọ̀rọ̀ fóníròyìn bí nǹkan ṣe ń lọ bẹ́ẹ̀ ni a sì nítorí pé ẹnìkan mẹ́kún sun ànígbòkú kọjá lójúde bàbẹ́ o kí ni vision àjọ yìí wọ́n ní tí wọ́n òfin gbé kalẹ̀ fún ni láti máa mánéèjì lílọ kábọ̀ lójú òpópó kọ́mọ́ fi sí súnkẹrẹ fàkẹrẹ bó bá sì sí kí wọ́n mọ bí wọ́n ó ṣe mànúfà rẹ̀ kí ni mission wọn free flowing àti efficient traffic environment eh, nípínlẹ̀ ọ̀yọ́ nípa lílo ìlànà traffic management system tó ní í ṣe pẹ̀lú modern technology àti highly skilled and motivated personnel highly skilled highly skilled ah, <laughs> how skilled wàhálà wọn ibẹ̀ ni mò ń lọ téèbù fipọ̀ tó bá English study tí ẹ̀yin ń pè ní case study ẹ já wo ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ lálàó akálà tí wọ́n ti blọ́ọ̀kì àlàó akálà road láti gbà yìí tí wọ́n wá darí gba odò ọ̀nà iléwé tí wọ́n darí gbogbo ọkọ̀ gba odò ọ̀nà iléwé ìyànà ilé adewap ni gbogbo wa ti ń wọlé bẹ́ẹ̀ bá ṣe ń wọlé láti adewap ẹ eh, lè rí òṣìṣẹ́ oisma kankan ẹ eh, ní rí òṣìṣẹ́ oisma kankan pínpín níbi tí gbogbo wa ti ń wọlé òun láàárín ẹ ní bá pàdé òṣìṣẹ́ osman kankan ẹ wàá mọ ibi tẹ́ ti rí wọn gbogbo wọn wá lọ sí ìpẹ̀kun ibi orí bíríìjì òun wọ́n tó bíi mẹ́jọ mẹ́sàn-án tí wọ́n kóra wọn dà bẹ́ẹ̀ ẹ mọ tí wọ́n mú wọ́n wà ń ṣọ́ ọ̀kadà tí ọgbà one way tí wọ́n mú mọ́lẹ̀ sí ẹ̀gbẹ́ kan ẹ sì mọ̀ pé níbi bíríìjì bíi ìkóríta mẹ́ta tí gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀ òun náà ni ẹ ní ríṣẹ́ kankan dàbí alára onímárúwá àtàwọn onímọ́tò tí aráàlú elétí dídí wọ́n wá ti kírètì dípò ojúpọ̀n náà láì ẹyọ kan wọ́n wá kírètì láì mẹ́ta wọ́n wá kírètì láì mẹ́ta ìrìn àjò ìṣẹ́jú márùn-ún ó wá di odidi wákàtí kan lójú ọ̀nà tí ò tó tí ò yẹ ká fi ìṣẹ́jú méjì rìn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọ̀dá lórí iṣẹ́ tó yẹ kí àjọ oisma ṣe yàtọ̀ sí eléyìí ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀sùn lọ́lọ́kan ọ̀jọ̀ kan lórí àjọ isma àwọn òṣìṣẹ́ wọn wípé wọ́n fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń palàpálàpá wọ́n ó mú ẹni tí ó rọra páàkì sí ibì kan tí bóyá ó fẹ́ sáré gba kọ́ọ̀lù tí òfin pópó sì ni ẹ mọ́ gba kọ́ọ̀lù lójú pópó bẹ́ẹ̀ bá ń wa kọ̀tẹ́ ń wa irin àmọ́ irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n páàkì márúwá lùsì síwájú ẹ̀ wọ́n làwọn ti mú un ẹ wàá béèrè lọ́wọ́ àjọ ifma pé ó da ẹni ibo ni kọ́ páàkì sí kó ti gba kọ́ ibo ni kọ́ wa ọkọ̀ kọ́ páàkì ọkọ̀ sí. Si gbogbo ẹ̀ wá kọlura wọn traffic management gómìnà Ṣèyí Mákindé kọ̀ lọ bó ṣe yẹ ọ lọ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ pé ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ yàn ságbọ́n ní ibẹ̀ wọn ẹ bá wọn ṣèpàdé kí a má fi máa à ń lọ àwọn ìpínlẹ̀ bòmí a bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ kó má jẹ́ pé ti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ àwa tó yẹ ká jẹ́ ajíṣe bí Ọ̀yọ́ làárí ntí àwọn àríwá sí náà ni àwọn àpẹẹrẹ ntí ò jẹ́ kí ìlú ó tò kó nítumọ̀ ojú òní tiwa o eléyìí kì í ṣe láti tàbùkù iṣẹ́ oitman tàbí akitiyan gómìnà ṣèyí mákindé ṣùgbọ́n láti jẹ́ kí gómìnà ṣèyí mákindé gangan kí wọ́n bẹ̀ wọ́n wò kí wọ́n jáwé sóbì lórí iṣẹ́ tẹ́ gbélé wọn lọ́wọ́ tọ́ o ṣeun. tinubu ti sọ̀rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé nǹkan bọ̀ wá dáa o ní gbangba ta ìwé ìròyìn ti the nation níbẹ̀ ni wọ́n kọ sí níbẹ̀ báyìí ọ̀rọ̀ bí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí ó sì kú yányán mọ́ lé ara ọmọ nàìjíríà òun náà ni Tinubu ti ṣàlàyé o wípé lẹ́yìn ìlera ìdẹ̀rùn lókù tí ń bọ̀ wá bọ́mọ nàìjíríà o àná ni Tinubu sọ̀rọ̀ náà jáde nígbà tó ń sọ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kámúsọ̀rọ̀ tí o pé nǹkan kò ní pẹ́ tí ó ti fi dùn mọ́ wa lórílẹ̀-èdè nàìjíríà bákan náà ẹni tí í ṣe alága lẹ́gbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas ló bá ń pàrọ̀ àfọmọ orílẹ̀-èdè nàìjíríà pé sùúrù wa tá a ti ní ọ̀dà àmọ́ ká tó fi sùúrù kún sùúrù ká sì fọ́ sùwọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ìlàkàkà wọn láti rí i pé wọ́n ta ọrọ̀ ajé wa jí láìpẹ́ láì jìnnà ààrẹ tinubu àti speaker house of representatives náà ni wọ́n sọ̀rọ̀ níbi ìjókòó kan ní àná níbi tí wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé Babájídé ṣàlàyé ọ̀rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé bí tí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí Ọlọ́run ọba Elédùmarè kọ́mọ̀ jẹ́ kí nǹkan kó dorí kodò ọmọ Nàìjá ni o. ó ní èyí tá à bá ń bọ̀ báyìí àyàfi o kí a tó fi sùúrù kún sùúrù èyí tá a ti níbọ̀ tẹ́lẹ̀ ni o ní orílẹ̀-èdè yìí ó wáá sọ fún wa wípé kí oníkálukú wa ká wípé ẹni eégún lọ kọ́mọ rọ́jú ni o bí ti ń rẹ aráyé bẹ́ẹ̀ náà ní rẹ àárọ̀ ọ̀run ọ̀rọ̀ yìí gbangba ta ìwé ìròyìn ti The Nation níbẹ̀ ni wọ́n kọ́ sí bákan náà tinú ìwé ìròyìn ti Nigerian Tribune níbi tí wọ́n kọ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ̀rọ̀ fún Tinubu o ẹ fòpin sí ebi àti ìnira tó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí kódà pa níbi tí ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe ìfẹ̀hónúhàn látàrí bí ìta ṣe rí níbẹ̀ òun náà ni ọ̀rọ̀ yìí ti bẹ̀ sí jáde o wọ́n ní nǹkan ìyanu tí wọ́n rí bẹ̀ ni pé ṣe ni wọ́n kẹ́fìn àwọn ọlọ́pàá tí wọ́n tún kó bisikí àti omi fún àwọn èèyàn tí ń fi ẹ̀hónú hàn nílùú èkó wọn ní àhàhà ta ló sọ wípé ọlọ́pàá ò tiẹ̀ ń ṣe ọ̀rẹ́ wa ni àṣé ọ̀rẹ́ wa ni àwọn ọlọ́pàá wọ́n fi hàn gángan ní àná òde yìí níbẹ̀ níbi tí ẹ̀hónú yìí tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ọba NLC wọ́n sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà pé ẹ wò ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ apárìdà kankan kò sẹ́ni tí ó sọ pé òun ọmọ pé orí ń ta ọmọ orílẹ̀‐èdè nàìjíríà àti pé ebi ń bẹ nílẹ̀ yìí ààrẹ NLC comrade Joe Ajaero ló sọ léyìí o nígbà tí ó ń bá àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ nílẹ̀gbọ̀n asòfin àgbà ní gbólóhùn papọ̀ lánàá ní kété tí wọ́n lọ síbi ẹ̀hónú wọn tí wọ́n sì darí lọ bá àwọn asòfin wa Ajaero ìní ó kó wọn sòdí àti ti ikọ̀ èyí kan wọn TUC náà ní àná pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yíká orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà nínú ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ni wọ́n sọ pé ó yẹ kẹ́yìn náà mọ̀ wípé nǹkan ọ̀rọ̀gbọ́ o àti pé bí nǹkan bá fi yíwọ́ yóò bá ẹ̀yìn náà o torí pé a rí pé ìgbé ayé tẹ̀yìn ń gbé bíi ayé ìgbẹ́ dẹmukẹ́ ilẹ̀ ń gbé a lè wá mọ́ ka ẹ mọ́ lójoojúmọ́ kámọ́ a sọ pé ebi ń pawọ́ ọ yẹ kẹ́ ẹ lè mọ̀ gẹ́gẹ́ bí aṣojú fún aráàlú sobí torí pé ibì kan ni wọ́n ti yàn yín pé kẹ́ ẹ wá aṣojú aráàlú kò dìgbà tá a bá bẹ̀sẹ̀ ń pitobo ẹnu tá a wá ń pariwo pé ebi ń pawọ́ o kẹ́ ẹ tó mọ̀ pé ebi ń pàlú gbogbo àwọn nǹkan tó jọmọ́ ìròyìn yìí ó wà káàkiri ìwé tó jáde láàárọ̀ yìí. ebi ń pa yín ebi ò pa yín kò bẹ̀rẹ̀ pẹ̀lú Tinubu ta ló sọ bẹ́ẹ̀ Ambode òun ló sọ̀rọ̀ ẹjẹ́ àlọ́ tààrà ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard fún ti òórọ̀ òní òun náà ni wọ́n kọ sí o ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó Àkété ọ̀gbẹ́ni Akínwùmí Ambode òun náà ló ti ṣàlàyé pé orí títa ìṣẹ́ òun òṣì tí ń bá ọmọ Nàìjíríà lásìkò yìí tí kálukú fi ń pariwo ebi ebi ebi ó ní. Oni kì í ṣe ààrẹ bọ́lá tinúbú tó ń ti ìṣàkóso rẹ̀ abẹ́ ìjọba ẹ̀kọ́ ni ibi tá à ń wí ti bẹ̀rẹ̀ o Ambode òun náà ni ó sọ̀rọ̀ níbi ètò pàtàkì eléyìí tí wọ́n ti máa ń pe àwọn èèyàn jọ tí wọ́n ń ṣàpérò ìdánilẹ́kọ̀ọ́ lórí bá a ṣe já síwájú rere àjọ Akíntúndé Adéọ̀sùn Foundation òun náà ni ó ṣàgbékalẹ̀ ètò tá à ń sọ yìí àbí àkòrí bí nǹkan ṣe ń rí nídìí ọrọ̀ ajé nàìjíríà ọgbọ́n wo làwọn adarí nàìjíríà nílò láti fi yanjú bí nǹkan ṣe ń lọ yìí Ìkòyí òun náà ni wọ́n ti mọ́rọ̀ yìí sọ ẹni tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ èkó akínwùmí àǹbọ̀dé jẹ́ kan pàtàkì nínú àwọn ẹni àyẹ́sí pàtàkì tí wọ́n pè síbẹ̀ ńgbà tọ́rọ̀ sì kàn láti bẹ̀rẹ̀ sí ní tú pẹrẹpẹrẹ ibi nǹkan dé dúró ní orílẹ̀-èdè nàìjíríà akínwùmí àǹbọ̀dé ní ẹ wo ẹ má jẹ́ àtànra wa o bá a bá ń pẹ́ ẹni abápá lọ́wọ́ ẹ̀ lọ́ọ́yà ń gbà míì ó lè má jẹ́ ẹni abápá lọ́wọ́ ẹ̀ lọ́ọ́yà o àmọ́ torí pé ó jẹ́ pé Bọ́lá Tinubu òun náà ni ààrẹ ti ń bẹ lórí àpèrè àṣẹ ìlú lásìkò yìí lọ́fàá tí gbogbo ayé fi ń kégbe tí wọ́n mú gbé Tinubu bọnu Tinubu Tinubu dá wa ń dè tú sílẹ̀ nínú ìyà nínú ìṣẹ́ nínú ibi burúkú ntẹ̀mí ọkàn ràn tí ń rọ ààrẹ bọ́lá tinubu náà ni pé kí wọ́n pa kìtì mọ́lẹ̀ o kí wọ́n mọ̀ sojo kí wọ́n ṣe bí akọni ọkùnrin lójú ìjà ní ojúpọ̀nà àti mú àdínkù àbí mímú àwọn ìpèníjà ọlọ́kan ọ̀jọ̀kan tí ń bá ọmọ nàìjíríà lọ sókun gbàgbé lásìkò yìí ẹ lè sọ pé bọ́lá tinubu nìkan ni àábùsọ bí ọ̀rọ̀ ò bá yé wa tá a wòsàlẹ̀ kòkò dáadáa a kàn máa di ẹ̀bi ru ẹni tí ọ̀jẹ̀bi ni o àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ níwọ̀n gbàṣẹ́ tó ti jẹ́ pé Tinubu náà láṣọ òbúra gbogbo Nàìjíríà lásìkò yìí òun náà ni ọ̀fà tọmọ Nàìjíríà tí wọ́n fi ń darí ọ̀rọ̀ sápá bíi tí wọ́n wà ẹ̀ wá jọ ọ́ ẹ̀jẹ̀ agbẹ́bi ẹ̀jẹ̀ agbọ́rọ̀ ẹ̀bi ẹnìkan lọ́jẹ̀bi ẹnìkan ní ọ̀jẹ̀bi máa taari ẹ̀bi káàkiri ẹ̀jẹ̀ agbẹ́ kan ẹ̀jẹ̀ àjọ pinnu bá ṣe sún Nàìjíríà síwájú tá a nínú lọ́bọ̀lọ́bọ̀ eléyìí tí ń kojú wa táwa náà ń kojú bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ gbogbo ìlànà ètò pátá tíjọba àpapọ̀ lábẹ́ aṣíwájú bọ́lá tinúbú bá ń gbé kalẹ̀ tá a sì mọ̀ pé yóò sún nàìjíríà sún síwájú tí yóò sì yọ àwa náà lóko lọ́bọ̀lọ́bọ̀ ẹjẹ́ àṣùgbà ẹ̀ ìgbà ẹ̀kẹ́ ní dáwọ́ tilé ìròyìn yẹn pọ̀ akínwùmí àǹbọ̀dé sọ̀rọ̀ ó ní ìpayín keke tó ń ti ìlálàṣe tí ń bá ọmọ nàìjíríà lásìkò yìí Tinubu kọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dọ̀ Tinubu kọ́ ló sì ti bẹ̀rẹ̀ o ẹ lọ rèé gba balance ẹ̀ ń bí ẹ̀ là lọ̀rọ̀ ni ìròyìn yẹn ń wí ojú ìwé ìkarùn Vanguard fún tòórọ̀ yìí. ẹ jẹ́ ká tún lọ sínú ìròyìn kan bí ìgbà tí wọ́n fèsì lórí ìròyìn kan tá a ti kà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ní ọ̀ ẹ rántí wípé ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Lájì Àtíkù Abubakar ó mú ìmọ̀ràn kan wá fún Tinubu pé tó bá gba ojú ọ̀nà yìí nǹkan ó tún rọgbọ fún wa ní ilẹ̀ yìí látàrí ọrọ̀ ajé èyí tí ó ti fi ẹ̀gbẹ́ wọn gèrè àwọn ikọ̀ kan tá a mọ̀ sí Tinubu Media Support Group TMSG wọ́n ti ṣe àpéjúwe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abaka ẹni tí ó ń fún Tinubu ní oògùn kí nǹkan ó lè gbé sẹ́nu rí fún ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà tó ní kọ́dàgbà ìlànà tí ààrẹ orílẹ̀‐èdè Argentina tó náà lò láti sọ orílẹ̀‐èdè tiwọn náà jí oníṣẹ́ rímọ̀ràn ìmọ̀ràn ẹni tí ó ní pòrúurú ọkàn ni hmm? bẹ́ẹ̀ ni wọ́n ní ìmọ̀ràn tí Àtíkù tó mú wa wọ́n ní kò yàtọ̀ sí ìmọ̀ràn ẹni tó ní ìpòrúurú ọkàn. kí ni English ẹ. ah a confused mindset. ó yá nṣó. ọ̀tún lọ ọ̀tún lọ mọ̀ tún wo ni. English ó ti yé mi ah, ah confused ṣe wá dogun. <laughs> ok nínú àtẹ̀jáde kan tí Àtíkù tó fi síta lọ́sẹ̀ tí ó kọjá lọ níbẹ̀ ló ti sọ pé iṣẹ́ rí ààrẹ ilẹ̀ Argentina ẹni tí wọ́n pe orúkọ ẹ̀ ní Javier Milei pé nǹkan tó dé bá ní orílẹ̀-èdè wọn kó tó rí pò náà gun àpèrè ìjọba kọ̀fẹ́ ẹ̀ṣẹ́ kọ̀fẹ́ ẹ̀yà sí ti Tinubu tó náà bá ọ torí pé ọrọ̀ ajé tó ti fẹ̀gbẹ́ wọn gírì ni wọ́n jọ dé bá oníṣùgbọ́n nígbà tí arákùnrin Javier Milei yìí tí ó gorí àléfà gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Argentina nǹkan àkọ́kọ́ tó kọ́gùn lé ni pé àwọn nǹkan tí ń gbọ́n owó ìjọba lọ mọ́ àwọn alákòóso lọ́wọ́ ọbẹ̀ sí gé e. hàò hàò hàò ó ní àwọn ìgbìmọ̀ olùṣàkóso lè tọ́pọ̀ tọ́ hẹ̀rẹ̀ǹtẹ̀ ó ní wọ́n mú àdínkù débà àwọn ojú òpó tí wọ́n gbà tí wọ́n fi ń jí owó òlu wọ́n ní gbogbo ẹ̀ iná ló dí o torí pé arákùnrin yìí wọ́n ní kò fẹ́ kí nǹkan túbọ̀ mọ́ jọjú pọ̀ nípasẹ̀ rẹ̀ ìlọ́jẹ́ kí Alhaji Atiku Abaka kójúwe ìlànà yìí fún Tinubu àmọ́ ẹni tí í ṣe alága ikọ̀ tá a mọ̀ sí Tinubu Media Support Group yìí ọ̀gbẹ́ni jésù tẹ́gà ọ̀nà pàṣà nínú àtẹ̀jáde tiẹ̀ ó sọ pé iṣẹ́ rí ọ̀rọ̀ ti olùdíje fúnpọ̀ ààrẹ inú bòtadì lọ́dún tó kọjá lọ́hùn alhaji atiku abaka tí ó gbé jáde àtàwọn èèyàn tí wọ́n jẹ́ ìsọ̀ǹgbè tí wọ́n jọ máa ronú bákan náà sẹ́ẹ̀rí ìròrí tiwọn kò bá ti aráàlú mu ó fi hàn wípé bí nǹkan ṣe ń lọ gangan lórílẹ̀‐èdè Argentina kò yé wọn tí wọ́n wá ń fi ikú wé oorun ẹ wò ó eléyìí kò tiẹ̀ jọra wọn ní pátápátá ọ̀ ó ní ẹ̀yin ẹ lọ wo arákùnrin milé tó gorí àpèrè ìjọba ní december ọdún 2023 ẹ wá wò ó nígbà wo sí gbà wo ẹgbẹ́ ń bígbó kẹ́mọ́ fi nàìjíríà wé argentina pẹ̀lú ọrọ̀ ajé èyí tọ́jọ́ fìdàn wọ́n ní ẹ̀ wò ó níbi ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó bá ti fìdàn tí wọ́n bá sọ pé òyì wa nàìjíríà wọ́n ti kú tán ní orílẹ̀-èdè ti argentina gẹ́bí àtẹ̀jáde tí wọ́n fi síta wọ́n ní Argentina ẹni tí ó jẹ́ ààrẹ ń bẹ̀ pé ọrọ̀ ajé tó dé bá ọmọ burú ju ti ààrẹ Bọ́lá Tinubu lọ ó ní síbẹ̀síbẹ̀ báyìí ìgbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àwárí nǹkan kan tó bàbàrà tí ó wù wọ́n lórí tó fi wá ń fi ọrọ̀ ajé Argentina ti fi wé ti orílẹ̀-èdè wa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n náà rí i pé ẹni ọ wà nípò gbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà iná ni ó tún ń wá ẹ̀ní kúnra pẹ̀lú ìròyìn kan tí Reuters tí wọ́n gbé síta wípé ó yẹ kí Tinubu kó tètè wá ojútùú sí bí ọrọ̀ ajé wa yóò ṣe tètè jíde ní ilẹ̀ báyìí wọ́n ní àbúrò máa wá fi pọ̀ lùpè mọ́ rẹ̀ ní lọ́wọ́ wọ́n ní ẹni tó ń ṣe olùdíje fún ipò ààrẹ lọ́lọ́dọọdún yìí perennial presidential candidate wọ́n lọ sọ pé kí ààrẹ Tinubu kó náà máa lo ìlànà ti Javier Milei lẹ́ni tó ṣe pé béèyàn ọba tara rẹ̀ jẹ ìlókù o nǹkan tó dé bá wọn lọ́wọ́ lọ́ba ẹ̀ ní Argentina ó kọjá yẹlẹyẹlẹ torí pé ọrọ̀ ajé wọn ó ti ó ti fẹ̀yìn jẹlẹ̀ kọjá àfi ẹnu sọ torí pé ó tún burú ju ibi tí wọ́n wà tẹ́lẹ̀ rí lọ ni ẹni ọba fẹ́ purọ́ ni yóò sọ pé ẹlẹ́rìí òun ọ̀nbẹ ní àdúlé ọ̀run ẹ lọ sargentina kẹ́ ẹ lọ rè wóoru tí mú wọn nípasẹ̀ ọ̀rọ̀ ajé báyìí wọ́n ní bóyá ni Àtìkù mọ̀ wípé ààrẹ Milei pé bó ṣe gorí àpèrè ìjọba báyìí àwọn nǹkan tó ṣàpèjúwe pé òun ó ṣe olóòwe pé à ìgbésẹ̀ tó ń gbé yọ̀ọ́dù ẹ̀yìn èèyàn lójú o ó ní síbẹ̀síbẹ̀ náà kò sí ìjọjú kankan ọ̀rọ̀ ń wá dàbí ajítòní tó lòun ó kú tó lòun ọ̀dọ̀ mẹ́wàá wò ní pátápátá tọba dákú kọmọ jì mọ́ hmm. ẹ sọ fún Àtíkù kọ́ wá mí sọ o gbogbo òmùràn tí fún Tinubu bí ìgbà tí ọkàn rẹ̀ pòrúurú tí ọ̀mọdó tí ó dọ̀rùn lásìmọ́ ni hmm. kásá sọ pé ó wí nǹkan kan. Hmm. kábíyèsí egbeni ó ti sọ gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ ọ̀rọ̀ ó ní ìrètí ọ̀tun eléyìí tí Tinubu jẹ́jẹ́ fọmọ Nàìjíríà ti dìrètí òfo o hàn kí ló dé ìròyìn míì ẹnìkan tí í ṣe òjíṣẹ́ ọlọ́run ti sọ fúnjọba àpapọ̀ pé ẹ so ṣòkòtò yín kó lè dán láti fòpin sí ètò ààbò eléyìí tí ó ń ṣe bálabàla lórílẹ̀‐èdè yìí tó ń ṣẹ̀mí àti dúkìá lófò tẹ̀mí ọmọ nàìjíríà ò sì balẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ fi eléyìí kí n fi tọ́ yín lẹ́nu wò kí n tó wá lọ síbi ìròyìn onígbìngbìnìkìn ọ̀rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti gbà nímọ̀ràn pé a àsìkò ti tó tó yẹ kí wọ́n sokun ṣòkòtò wọn lè dán nídìí ètò ààbò eléyìí tí ń fi lògbòlògbò bíi rọ̀rọ̀ àgbò bíi pé yóò já ní orílẹ̀-èdè wa nàìjíríà ta ni ọ sọ̀rọ̀ yìí ajínrere olúfúnmiláyọ̀ ẹni ọlá tí ìjọ kan tí ó lóko lóòkì ní orílẹ̀-èdè wa nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n mọ ibi tí àwọn ti ń jà wá lógun wọ́n mọ bí wọ́n wà kílódé tí wọn ò gbógun lọ́jà àwọn ti ń jà wá lógun wọ́n mọ àwọn tí wọn ò jẹ́ kárí mú mi kílódé tí wọn ò jẹ́ tí ìjọba náà tí ọ̀tọ́ paṣẹ àwọn eléyìí ń lọ láti lọ rèé ṣe wọ́n kánnábúṣẹ́ kí wọ́n sọ nàìjíríà di once upon a time english ìránṣẹ́ ọlọ́run yìí ní kí ààrẹ bọ́lá tinubu kó rántí o wípé odídẹrẹ́ yìí òkun àlùkò lẹ́yìn ọ̀sà bí wọ́n bá jòǹgbé kí wọ́n mọ̀ jòǹgbé wípé bí ẹni láyin ni wọ́n ń jẹ̀jẹ̀ fọmọ nàìjíríà ń gbà polongo òbò tí wọ́n ń campaign tí wọ́n ń pa àwọn odògún àwọn odògbọ̀n àwọn odìkòkò bàbá àṣàsùn àmọ́ nísẹ̀yí ní ìsìn kí ló dé tí àgbẹ̀ ò ti máa rí ajílẹ̀ fertilizer láti máa pèsè oúnjẹ fún ìlú kí ló dé tí àìsí oúnjẹ yìí tó wáá di orin tí ọmọ nàìjíríà ń kọ ní lemọ́lemọ́ ń gbèbí ń pa wọ́n ṣé kí wọ́n dákẹ́ ni evangelist eniola yìí sọ̀rọ̀ ilẹ̀ kún o ó ní ààrẹ bọ́lá tinubu má sùn o kò ṣeé dúró wò ẹ wá jẹ́ ń lọ sí ojú ìwé kejìlá Vanguard kan náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n kọ ìròyìn míì sí ìgbínni oko èèyàn ni o òun ló sọ̀rọ̀ wípé ìrètí ọ̀tun renewed hope tí bọ́lá tinubu tó ṣèlérí fọmọ nàìjíríà ó ti di hopelessness english ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ kan tá a mọ̀ sí People Redemption Party PRP ní ìpínlẹ̀ Delta ẹni tó tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ tí tó máa jà fún bí ìwà àbàjẹ́ ó ṣe dìgbàgbé kò láwùjọ Nàìjíríà anti-corruption activist òun náà ni ọ̀gbẹ́ni Emmanuel Igbeni Emmanuel Igbeni ti gbin síta ọ̀rọ̀ bóde ó ní ṣé ká mọ̀ tanra wa ìgbéléwọ̀n bí ààrẹ bọ́lá tinubu ṣe bẹ̀rẹ̀ ìjọba àti bí ṣe ń ṣètò ìjọba lásìkò yìí ó ti ń júwe wípé ìrètí ọ̀tun tó jẹ̀jẹ̀ fọmọ nàìjíríà tí wọ́n fi ìbò ní renewed hope ó ti di hopelessness ó di ìrètí òfo renewed hope ó ti di hopelessness ó di ìrètí asán bánsá tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà gan òmodó tí wọ́n ó da ọ̀run lá sí bí wọ́n gbà wọ́n bá rọrùn lá ni wọ́n mọ̀ ọ́ wodó tí wọ́n ó dà á sí ike ẹni sọ̀rọ̀ ó ní àsìrántí àgbàgbé àgbàgbé arántí gbogbo àwọn nǹkan ìlérí ẹ̀jẹ́ pọ́nbélé tí ààrẹ bọ́lá tìǹbù ń gbà tó jẹ́ olùdíje fún ipò ààrẹ tí ń jẹ́jẹ́ rẹ̀ fọmọ nàìjíríà àwa rí i pé ẹnu dùn ún rò fọ́ àgàdà ọwọ́ ṣe é bẹ́gi àmọ́ ń tọ́kàn ń ṣe wá ní àhín àhín ọlọ́gbọ́n ayé ọ̀mọ̀ràn lù nílẹ̀ nàìjíríà náà ni pé ojúpọ̀nà bí muhammadu buhari ààrẹ àná ṣe rìn tí nǹkan tó fi di bó ṣe dà yìí ojú pọ̀nà náà tún ní Bọ́lá Tinubu tún dáṣẹ̀ tẹ̀ tí ń rìn bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ sáwa máa ṣe nǹkan bálabàla bá a ti ń ṣe é bọ̀ látijọ́ láwa máa retí èsì gidi ni kì í rí bẹ́ẹ̀ níṣẹ̀yìí ẹ sọ fún ààrẹ Bọ́lá Tinubu wípé èmi eléyìí mo wà lára àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ̀n fún mo ṣùgbà rẹ̀ nígbà tí ń polongo òbò mo sì rò ó wípé nínú ti ń sọ ńgbà náà ìrètí ọ̀tun yóò já sí ìrètí ògo fọmọ nàìjíríà àmọ́ ìrètí ògo tá à ń retí ìrètí òfo òun náà ni à ń rí lásìkò òun gan ti ń pẹrẹ ní jagaban ẹbí léèrè jagaban jagaban jagaban tí ayé mọ̀ tẹ́mi mọ̀ látijọ́ tí mo bọ̀wọ̀ fún kò ní máa wo nǹkan kan mọ̀ lọ báyìí ẹ jẹ́ á máa béèrè lọ́wọ́ ẹ̀ pé àlàyé ṣó ń yíwọ́ ni àbí ń tẹ́ ẹ rò ìròyìn yẹn pọ̀ ọlọ́run ṣe èmi kọ́ mọ kọ́ bí wọn bá kọ́ kí mo fẹ́ wá débẹ̀ ẹ lọ rèé kà balance tọ́sẹ́kù ojú ìwé kejìlá Vanguard tó rọ̀ yìí. ajá balẹ̀. ajá balẹ̀. àìlọ́gbẹ̀ dáa lọ́nà mobile vigil òde ajé twenty twenty four. bẹ́ẹ̀ ni o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa pastor doctor ea ojo jp tó ń bọ̀ wá sí the apostolic church nigeria òde ajé area headquarters adiamodo junction aremo atipe road òde ajé ìbàdàn ọjọ́ friday first march ọdún twenty twenty four yìí gangan ni o. ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago di àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ni pastor dr ea ojo jp general coordinator pastor dr ta adegbite area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday one oṣù kẹta march ọdún twenty twenty four yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí lórúkọ jésù ó ti mọyé délé o ó ti mọyé délé olóyè dr látúnjì yusuf lawal aláṣẹ iléeṣẹ́ kakatin arẹbalógun máyégún ilẹ̀ ìbàdàn ó ti mọyé délé ìlú ìbàdàn yóò gbàlejò ẹ wá bá wa ṣayẹyẹ. ó ti wáyé yìí o ààrẹ dr latunji yusuf la wà aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ kakati ọmọ wọn lè kúlù lókè ọ̀fà tipa ìlú ìbàdàn ojú yàrá balógun máyégún ilẹ̀ ìbàdàn aya rẹ̀ olóyè yàfin fọláṣadé la wà jọyè yàrá balógun máyégún ilẹ̀ ìbàdàn lábẹ́ kábíyèsí olúbàdàn his royal majesty ọba dr mahood lẹ́kàn balógun ọjọ́ pé bọ̀tà ṣayẹyẹ ìwúyẹ ìlú ìbàdàn Saturday march two ọdún yìí ni o ní international conference center ui second gate ui ìbàdàn bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán orí adé gbogbo polówó tọ kùlú jankanjankan ló máa wà nbẹ. strictly by invitation ni o. lọ́jọ́ yẹn alhaji muri alabi tọ́jà talaja madina ta sabibari ti délé léré wa. ìlú ìbàdàn gbàlejò oríire ẹjẹ́ àjọ pàdé nbẹ. a máa retí yín o. ajá balẹ̀. all right. agbadaba ti ní ẹ̀jẹ̀ jù yóò mọ kọ́kọ́ púpọ̀ ni. irọ́ ká láṣẹ jù sún sẹ́yìn kọ́ mọ́ fẹsẹ̀ kọ́ wáyà. agbada kọ ọlọ́run ṣe tí wọ́n pè lágbada wá lélẹ̀ agbada kọ lélẹ̀ àì wá agbada nígbà wọ́n bá di lọ́sàn-án tá a bá lọ jẹ ìrẹsì lọ́dọ̀ yóòbí e àwọn àgbada àwọn àgbada àkọ́pọ̀ dandan pé ọ̀rẹ́ wa ní ìsìnkú. àìgbowó múra sí i. oṣù ìparí àbọ̀ ọ̀tún ti ṣe ọ ni oṣù ìparí o èyàn àmọ̀ jẹun advance sílẹ̀ <laughs> èyàn jẹ́ lẹ́la pé pé pé o ṣáà mọ̀ tọ́wọ́ sọ pé o ṣáà mọ̀ ó nà owó ti mọ̀. ok. Abọ́ládé dákun aago mẹ́sàn-án àbọ̀lù etí tọ́gbà lọ yẹ ọ́ gbà bọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn wa kan ìsàlẹ̀ ọ̀mì bí n bá ṣí ni wọ́n ń pe àdúgbò yẹn ní olódó lẹ́gbẹ̀ẹ́ koro hospital isolation center ijó ní. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n sọ̀rọ̀ àwọn tó kó àjòjì wọ àdúgbò lánàá wọ́n ti á padà jábọ̀ ibi nǹkan dé dúró wọ́n ní adébáyọ̀ falẹ́kẹ́ abọ́ládé sàlámì ẹ ṣé o àti gbogbo aláṣẹ fresh fm fún bí ẹ ṣe ń dá sí ọ̀rọ̀ ló bí nǹkan bá fẹ́ yíwọ́ wọ́n ní láńlọ́ọ̀dù tí ó ní abandon building ilé tí wọ́n ti pa tipẹ́tipẹ́ wọn pé ó ti contact àwọn o wọ́n lọ contact àwọn wọ́n ló dẹ̀ sọ pé òun ò mọ identity àwọn tí wọ́n fẹ́ jẹ́ tẹ́nàǹtì tẹ́nàǹtì twenty two tí wọ́n kó wá sílé three bedroom flat pé ah. àwọn ò mọ àwọn ò mọ wọn o. béèyàn bá pọ̀ ju àrírú ẹ̀rí èèyàn gbọ́dọ̀ ju mẹ́fà lọ nínú ilé bẹ́ẹ̀ ni. <laughs> wọ́n ní landlord ti á promise pé òun ó evacuate àwọn èèyàn yìí through agent kí ni jẹ́ evacuate english mi ọ̀dọ́ mọ́ náà. ẹni wọn gbé wọn ti pè wá náà ni ó gbé gbé gbé lọ <laughs> ohun tó torú ẹ wá ni ó rù wọn lọ. <laughs> wọ́n ní àwọn báwọn ṣe ń dúpẹ́ lọ́wọ́ àjàbalẹ̀ àwọn tún wá rán wa létí pé irú mìíràn ṣe evacuate wọn yìí wọ́n ní it is still dangerous to the state security wọ́n ní why wọ́n ní tá a mọ̀ bí tí wọ́n tún relocate wọn lọ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ àbí nílẹ̀ ìbàdàn báyìí nítorí ọlọ́run so ìyẹn kò sọ wọ́n sí ẹ. àwọn kò sì ti wá lọ rè é gbọ́n. <laughs> bóyá wọn pinra wọn ká ẹ ìyẹn ò sọ pé a ti ń sọ àwọn èèyàn pé à ń sọ wọn ló kọ pé wọn ń sọ ọmọ nàìjíríà o ẹ mọ̀ ṣèwà gbọ́ o àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà ojúṣe agbófinró àti ọlọ́pàá ni láti wádìí ibo ni àwọn èèyàn ò forí sọlẹ̀ ta ni wọ́n lẹ́ni kọ̀ọ̀kan lẹ́ni kọ̀ọ̀kan ńbo ni wọ́n ti wá ńbo ni wọ́n ti ń bọ̀ ńbo ni wọ́n ń gbé tẹ́lẹ̀ ta ló fẹ́ gbà wọ́n ṣiṣẹ́ ìgan uh, if you see something say something Ati say something oya read something. Uh-huh. lórí pípa àwọn iléeṣẹ́ àti lájọ-lájọ papọ̀ kó di ẹyọ kan etí ìlànà tuntun tí ìjọba Tinubu ṣẹ̀ṣẹ̀ pàṣẹ ní eh, ọ̀sẹ̀ tá a bọ́ sí yìí òun náà ni falana ló ti takú wípé à kò rí bẹ́ẹ̀ o ẹ wò ó ìlànà tí ọ̀run ṣayè tẹ́ ẹ fẹ́ gbé kalẹ̀ yìí yọ́ọ́ mọ̀ jẹ́ kí àwọn kan pàdánù iṣẹ́ ẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà kí ni tí ó rí tó fi sọ bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ṣé bí ọ̀bá nídìí obìnrin jẹ́ kúmọ́lù o gẹ́gẹ́ bí ìròyìn tí a kọ sójú ìwé ti Nigerian Tribune ní àárọ̀ yìí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà tó tún jẹ́ onímọ̀ nípa òfin Fẹ́mi Fálànà ó ti sọ pẹ̀lú àtakò ni wípé èròǹgbà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà láti lè ṣe àmúlò àbọ̀ ìjókòó ìgbìmọ̀ Stephen Oronsaye léyìí tí wọ́n ti mú àbọ̀ ìwà látọ̀dún méjìlá sẹ́yìn wípé ilé òkú díẹ̀ káàtó Falana ló ń sọ̀rọ̀ ní àná ní ìlú Èkó níbi tí àwọn ẹgbẹ́ NLC tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn níbẹ̀ ló sọ pé yóò ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó òṣìṣẹ́ one hundred thousand workers tí wọ́n pàdánù iṣẹ́ wọn tí wọ́n bá lọ ṣe àmúlò kíní ti ìgbìmọ̀ Stephen Oronsaye yìí ọ̀ wọ́n ní èyí tí wọ́n fi àgbàṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ wípé kí ìjọba kó bójú wo ibi tí owó wa ti ń lọ tí wọ́n ti ń gbọ́n owó wa dànù pẹ̀lú owó tí wọ́n fi ń gbọ́ bùkátà àwọn èèyàn tí wọ́n ṣe àkóso lé wà lórí níbẹ̀ ní Fálànà ní ti ń bọ́ bí ọ̀wàrà òjò ní àná òde yìí bá àti ẹ̀gbọ́n ogun tó ń wí dáadáa hmm. <laughs> èmi rí kan ò tọ́jọ́ mọ́ ti àwa bàbá pensioner mhm. níbẹ̀ ni àwọn pensioners wọ́n ti fọn mú báyìí o pé ẹ ẹ sì ro tiwa mọ́ ẹ ẹ ro tiwa dáadáa o kẹ ẹ tó sọ pé ẹ fẹ́ wọ́gilé pitad pitad kíní ń jẹ́ bẹ́ẹ̀ pitad yìí ni àjọ tí ń bójútó owó àwọn òṣìṣẹ́ tí wọ́n ti ń lò tipẹ́tipẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà kó tó di pé ìlànà bọ́ọ̀dá wa ìlànà ń tọ́ ọ bá dálẹ̀ náà ni ń tọ́ jẹ́ contributory pension kóhùn ò tó wá wà níta àwọn pensioners tán ti fi ẹ̀yìntì lórílẹ̀‐èdè wa nàìjíríà lábẹ́ ìlànà owó oṣù àtijọ́ old pension scheme wọ́n ti sọ pé kò tẹ́ àwọn lọ́rùn bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe fẹ́ pinnu láti wọ́gilé petard kíni petard pension transitional directorate arrangement ní ìlànà èyí tí ò tí ì fa sùúrùtù púpọ̀ jù tí wọ́n sì ń gbádùn láti máa fi san owó oṣù wọn ẹ rántí pé ní ọjọ́ ajé ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n kéde nígbà tí wọ́n parí ìjókòó ìpàdé àwọn ìgbìmọ̀ alákòóso èyí tí ààrẹ bọ́lá tinubu ti ọjà alága bẹ̀ wọ́n ní àbọ̀ ìgbìmọ̀ òróǹsàyè èyí tí wọ́n gbé kalẹ̀ láti bí ọdún méjìlá sẹ́yìn ni làwọn ṣàmúlò rẹ̀ báyìí o ní tí yóò sì bí náà ni pé àwọn ministry departments agencies iléeṣẹ́ lájọ lájọ tó jẹ́ ti ìjọba wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí lẹ̀pọ̀ mọ́ra wọn mẹ́ta ó di ẹyọ kan méjì ó di ẹyọ kan wọ́n ó sunkì kí owó tà ná kó lè bá a dínkù ńṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní afọ́ lẹ́rán ní iléeṣẹ́ àjọ pìtáàdì pé ah ìyí tí ń bọ̀ yìí yọ ọmọ ilé díẹ̀ tó yẹ pé wọ́n ní wọ́n wọ́gilé pìtáàdì nínú ìlànà tuntun tí wọ́n ń bá bọ̀ yìí ṣẹ̀wárí àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ wọ́n ń ṣe àlàyé pé iṣẹ́ ọwọ́ àwọn òṣìṣẹ́ ọba kan àti head of service náà no láti rí dájú wípé wọ́n wọ́gi lé pítádì yìí kí ló sì fà á wọ́n ní ìlànà bí wọ́n ṣe máa mú owó flafloflo owó tó jẹ owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n máa lò ó tí wọ́n bà náà lọ́nà tó wọ́ pé àwọn wọ́n ní eléyìí ọgbà wọn láàyè ṣùgbọ́n ìlànà ti pítádì rárá o àkóyawó bẹ́ẹ̀mẹ̀ ìjọba ti mọ̀ bówó kan bá kọjá báyìí ìjọba ó ti rí i kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ní bòńkẹ́lẹ́ ńbẹ̀ bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀wọ́ gilé ilé tí wọ́n ò bá rò ó ní ẹ̀ẹ̀mejì àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba tó ti fẹ̀yìntì wọ́n bẹ̀ sí tún lálà sí bí ayé ìjọhún tariwo mọ́ gbòde ni pé wọ́n sanwó wa o wọ́n sanwó wa o ó ní ìníyàn tó fẹ́ kí wọ́n tó kò sí báyìí látàrí eléyìí kí wọ́n rò lẹ́ẹ̀mejì o bí wọ́n bá ń pa gbogbo àwọn iléeṣẹ́ lájọ̀lájọ̀ papọ̀ ẹ yọ pètáàdì ẹ fi ilẹ̀ o bí Ṣàngó bá jàjàjàjà ìdálé elétùsí ni o ẹ dá pitadi sí o ìní ìròyìn ọ̀hún tó jáde láàárọ̀ yìí. ẹyìn ó ti ń mẹ́nu bà ó tiẹ̀ kọjá mẹ́nu bà ó ti ń tú pẹ́rẹ́pẹ́rẹ́ ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn NLC mm. lánàá mọ́ sì wípé ìbéèrè ẹ̀dùn ọkàn wíwá ojútùú sí ẹ̀dùn ọkàn wọn ìbéèrè olójú òpó mẹ́tàdínlógún seventeen point demand òun náà ni wọ́n ń béèrè mi ìmọ̀ bóyá o ti mẹ́nu bà àwọn demand yìí bíi mélòó kan. n ò ọ̀dà ẹ á fún aráalé kí etí wọn mọ̀ dì sí àwọn tí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n fi ìfẹ̀hónú hàn wọn béèrè lọ́wọ́ aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nǹkan mú bíi márùn-ún mẹ́fà kan nù seventeen ni lákọ̀ọ́kọ́ wọ́n ní NLC ń fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbégilé gbogbo eh, owó ilẹ̀ owó gbá owó mọ̀dámọ̀dá levies fees dues tí wọ́n máa ń gbà lọ́wọ́ àwọn olókoòwò kéékèèké ẹ wọ́n já rìsíìtì tibí wọ́n já tíkẹ́ẹ̀tì tọ̀hún lọ́wọ́ àwọn petty traders àtàwọn oníṣẹ́ kéékèèké òun wọ́n ní kíjọba ó tiẹ̀ kọ́kọ́ kí wọ́n kọ́kọ́ gbẹ́sẹ̀ lé gbogbo eléyìí òun yíkáyíká gbogbo ìpínlẹ̀ àti ní gbogbo ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ara tí wọ́n ń béèrè fún náà ni pé àdéhùn kan ń bẹ láàrin NLC àti ìjọba nàìjíríà táwọn jọ tọwọ́ bọ̀ lọ́jọ́ kejì oṣù kẹwàá October second ọdún tó lọ twenty kíjọba ó ṣe nǹkan míì tí wọ́n tún ń fẹ́ ni wípé àwọn ń fẹ́ kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ yìí kí wọ́n pe àwọn tọ́rọ̀ ọkàn ní àwọn stakeholders gbogbo ẹni ọ̀rọ̀ kàn pátá nípa àwọn owó ìdásí owó ìtura intervention funds lọ́lọ́kan òjọ̀kan tíjọba ti yà kalẹ̀ ní àsìkò yìí gbogbo ẹni ọ̀rọ̀ kàn ní kí wọ́n jẹ́ kí á pè kájọ mójútó kí ó mọ̀ sí jẹ́ pé yọ́ gba ibòmíì lọ tí ò ní dọ́dọ̀ àwọn poorest of the poor tí ìjọba ń sọ ọ́ faraàlú yàtọ̀ sí eléyìí wọ́n ní àwọn fẹ́ kí ìjọba kí wọ́n dá padà gbogbo owó ilé ẹ̀kọ́ tí àwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti gbẹ́nu ẹ̀ sókè gbogbo tí ó ní í ṣe pẹ̀lú increase nípa fíìsì àwọn akẹ́kọ̀ọ́ nationwide kíjọba kí wọ́n kọ́ suspend ẹ̀ náà àsìkò yìí kọ́ lèèyàn fi kówó iléèwé lára tí wọ́n tún ń béèrè fún òun náà ni pé owó ìmọ̀ gbé nǹkan wọ̀lú import duties lórí àwọn nǹkan pàtàkì pàtàkì bíi nǹkan gbẹ̀míró bíi oògùn lílò àtàwọn nǹkan míì tí ẹnu ń jẹ kí ìjọba kí wọ́n tiẹ̀ má dínkù tó lágbára reduction drastic reduction àbí kí wọ́n kúkú yọ import duties lásìkò yìí tí orí ń ta ìlú kọ́mọ̀dé pé ẹni àìsàn ń ṣe tí ń kú lọ import duties ó ní òní jẹ́ kóró oògùn lò hmm. ńgbà ó ti dọ̀ wọ́n lọ́wọ́n hmm. yàtọ̀ sí eléyìí wọ́n ní ara ń táwọn ń fẹ́ kíjọba nàìjíríà kí wọ́n tètè pàṣẹ fún gbogbo ìpínlẹ̀ wípé gbogbo owó tí wọ́n jẹ òṣìṣẹ́ àjẹmọ́nú ni o award allowance ijó ní ni o owó òṣìṣẹ́ fẹ̀yìntì gratuities àti owó ìfẹ̀yìntì tá a mọ̀ sí pensions kí wọ́n bẹ̀rẹ̀ sí ní san báibái gbogbo ìpínlẹ̀ ni kí wọ́n máa san èyí àtàwọn nǹkan míì tọ́pọ̀tọ́pọ̀ òun náà ni wọ́n gbé kalẹ̀ síwájú ìjọba ìròyìn ẹ̀ ń pé ọlọ́run yóò fún ìjọba létígbọ́ àti àyà àgbà ṣe ó yá. ìròyìn kan tó dàbí akọ̀dẹ́símà tí ọ̀sán àríkọ́ ni <laughs> lánàá ọjáde lónìí ìwé ìròyìn méjèèjì mẹ́wájú ni wọ́n tún gbé e níbi Ògúndèkun ti ń sọ pé rárá o Tinubu ò ní kó lórí àga nǹkan kan báyìí <laughs> ah, ọ̀tẹnumọ́ ni o. kọ́ tala kọ́ sí Ògúndèkun lọ sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ publicity secretary fún MPN ayé john oh. olóyè Abíọ́lá Ògúndèkun mọ oh. èmi mọ kà lánàá babalátọ̀sùn ó bóde ní hmm. tribune láàárọ̀ ó tó bóde nínú the nation mo ní ìjó ah, tó bá kánilá ikú kùlà fi í jó filẹ̀ báwọn. <laughs> ṣé ẹ rí ìròyìn kan bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ láàárọ̀ yìí níbi tí àjọ jamb wọ́n sọ wípé àwọn ti sọ ọ́ pé direct entry form yóò jáde lónìí táwọn ó sì mọ̀ ta yíká orílẹ̀-èdè nàìjíríà ìkéde tẹ́ ẹ̀ kúkú sanwó fúnnu gbogbo ẹ̀yin òbí àtọmọ tó fẹ́ ṣe jambo báyìí ọlọ́run sì jẹ́ kẹ́fìdè yan rí náà ni àtẹ̀jáde tó bọ́ síta láti ọ̀dọ̀ alukoro jamb Fabian Benjamin ló sọ wípé èfi orúkọ sílẹ̀ yìí registration tí wọ́n bẹ̀rẹ̀ ó ní láti Thursday March twenty eight iná ni yóò máa wáyé Benjamin ló ní títa fọ́ọ̀mù yìí ó ní fún gbogbo àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí èso ọmọ tí ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà foreign candidate wọ́n ní sẹ́yìn mọ̀ pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ Nàìjíríà yìí nípasẹ̀ direct entry wọ́n ní kó ń kàkù náà wọ́n tètè gbọn ìwé wọn yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n kọrí sí ọ̀dọ̀ àjọ jambu ìròyìn pọ̀ o ẹ lọ sínú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ yìí gbogbo ohun tí wọ́n bá fẹ́ kẹ́ ẹ tó ṣe page three ìlọ́wà The Nation. tọ́ ajá balẹ̀ ìkànnì alárágbà ìdá fresh one oh five point nine fm bí ọba fresh tí ìṣèbẹ̀ òní ṣòroṣò kì í jáde ń bì gbogbo ń tẹ́ ń gbọ́ ń bì í gbogbo ohun tí ń gbóná yakinlala yakinlala ìbẹ́ òní ṣòroṣò tí ọmọ jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ òun náà ni abọ́ládé a lọ sí ojú ọjà a padà bá a bá padà dé èmi rẹ̀ ọ bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú àyà wíníwíní díẹ̀ kí n bi ọ́ pé ǹjẹ́ o fúnra pẹ̀lú bí nǹkan ṣe ń wọ́n inflation tí a ń sọ yìí tí nǹkan ń fojoojúmọ́ gbé owó lé lórí tí èyí ṣe dọ́bù nìkan o triple ǹjẹ́ o ò tí ì ṣe ìwádìí ǹjẹ́ o ti ṣèwádìí kankan mhm. wípé ìka inú ọmọ nàìjíríà náà ti ó ti dàpọ̀ mọ́ inflation inflation eh, eh, ah, eh, àtọwọ́dá. ìgbà bá padà dé ọ gbọ́ wírin wírin o. bọ́ọ̀bọ̀ ọ̀fọ̀rọ̀ ọ̀fọ̀rọ̀ lọ ẹni ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ń dùn. ajá balẹ̀. ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n ti sí ẹ̀ka ibùdó ìtajà míì ẹlẹ́ẹ̀kọkànlá arú ẹ̀ sí agbègbè àkóbọ̀ nílùú Ìbàdàn ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2024 tá a wà yìí òun ló ti wáyé ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n wá ń sọ di mímọ̀ wípé digbí làwọn wà pẹ̀lú títa àwọn nǹkan tẹnu ń jẹ àtàwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìlera fáwọn èèyàn láàrin ìlú bákan náà láti ṣàgbékalẹ̀ ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn aráàlú àwọn nǹkan ojúlówó ló sì ń jáde láti ilé ìtajà Vanguard Pharmacy Limited oògùn lóríṣiríṣi fún àwọn nǹkan ọ̀sìn tó ń ti abẹ́rẹ́ àjẹsára fún wọn àwọn nǹkan tẹnu ń jẹ bíi búrẹ́dì aládùn àwọn nǹkan lílò nínú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìtajà Vanguard Pharmacy Limited ojoojúmọ́ ni wọ́n ń tajà láìsí ìdíwọ́ kankan bí tí olè kọ́mọ àgbékalẹ̀ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ó wà fún gbogbo oníbàárà tó bá wá rajà ń bẹ̀ àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ lásìkò ṣíṣí ilé ìtajà Vanguard Pharmacy Limited lára wọn láti rí orí adé ń kalẹ̀ nígbà náà ọba Rufai Adeleke Odumesi Alhaji Abiodun Sikiru Lai Ademola Odukoya ààrẹ balógun àdínní mòwe ti tún ṣe alága capital pioneers limited brigadier general dr adekola dada retired chief consultant cardiologist chief director tẹ́lẹ̀rí fún nigerian army reference hospital yaba professor musbau babatunde honourable commissioner fún ètò ìsúná àti ààtò gbogbo nípínlẹ̀ ọ̀yọ́ professor mrs titilayo fakeye ọ̀jọ̀gbọ́n fún clinical pharmacy títún ṣe dean faculty of pharmacy níléèwé gíga fásitì tìlú ìbàdàn bákan náà professor mrs amdalat bọ́láńlé ọláníyàn professor of plant breeding and crop pharmacist ọláwálé ọládìgbòlú fellow pharmaceutical society of nigeria fpsn títún ṣe national chairman association of community pharmacists of nigeria tó ń colonel victor ṣẹ́gun àjànàkú retired alága fún pharmaceutical society of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ lọ́jọ́ náà. ajá balẹ̀. mr emi ọ̀rọ̀ ń dùn <coughs> kí n tó ṣe ọlẹ̀ wọn kọ́ tẹ pọ́ọ̀sì mọ́ la n tó bí ìbéèrè mi rè ní ìpínlẹ̀ bauchi àjọ tí ń gbógun ti ìwà pálapàla ìwà àranù látọ̀dọ̀ aráàlú eléyìí tí ìjọba bauchi gbé kalẹ̀ anti-corruption agency wọn bẹ̀ níjọba ti pa láṣẹ wọ́n ṣí wọn lẹ́nu kéèjì pé kí wọ́n lọ rèé máa mú àwọn ìka ẹ̀dá nínú àwọn ọlọ́jà tí mọ̀ọ́mọ̀ sọ ọjà dọ̀ wọ́n tí wọ́n ń gùn lé tàbí máa lo àǹfààní pé nǹkan kúkú wọn náà generally láti wá mọ̀ọ́mọ̀ máa fi ìsọdọ̀ wọn ọjà máa ṣèkà fún àwùjọ wọn ní àjọ tí ń gbógun ti ìwà àbàjẹ́ àti ìwà pálapàla míì tó fara pẹ́ ní Bauchi tíjọba gbé kalẹ̀ yìí òun náà ni wọ́n ti gómìnà ti paláṣẹ fálága rẹ̀ retired deputy inspector general of police Sani Usman Muhammad wípé kí wọ́n lọ rí máa mú gbogbo ẹ ọlọ́jà pátápátá àtẹgbẹ́ ọlọ́jà ni o tí wọ́n mọ̀ nípa bí nǹkan ṣe dọ̀ wọ́n kọjá ọ̀wọ́n lọ́wọ́n tí à ń fojú winá lásìkò yìí wọ́n ní ẹni tí ọwọ́ òfin bá sì tẹ̀ nú àwọn ọlọ́jà yìí wọ́n mọ̀ pé ọlọ́run elédùnmarè kì í ṣe táyé kẹ́hìndé torí pé ọ̀kan lọ́lọ́run òun ló wá mọ wá ìròyìn yẹn ni mo <laughs> rí ni mo wá ní ǹjẹ́ ìwọ náà ti ṣèwádìí ẹ̀ kan èmi ti ṣe pé kódà láwùjọ ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ìka ẹ̀dá ti dàpọ̀ mọ́ àwọn ọlọ́jà àti ntẹ́nu jẹ́ o àti ntẹ́nu mu o àti ntà ń lò wọ́n wá mọ̀ọ́mọ̀ gùnlé pé ọlọ́run ṣe àní wọ́n máa ń pera wọn ní níbo dìjà ẹ ló. ṣé kí n sọ̀rọ̀ Eh, mọ̀ ń bọ̀ ìwọ ni mo nà án lẹ̀dí ọ ni ah. èló lè àpò ráìsì tiyín lónìí wọ́n ni ah àmọ̀ ti ta ní kínní òun ni yóò bá yín tiẹ̀ sí. wọ́n bí mọ́ wa ni. ogún ọ̀sán wọ́n bí mọ́ wa ni èrè àjẹ pajúdé wọ́n bí mọ́ wa inú ẹ̀jẹ̀ wa lọ wà. èrè lọ́lọ́ọ̀jà ń jẹ o èrè lọ́lọ́ọ̀jà ń jẹ o bí n bá rà lọ́pọ̀ kí n ta lọ́wọ́n. ṣé wàá rí e, èrè tí a bá jẹ tí ó fà wá lápò ya àfikọ́ lọ́wọ́ bá kó tètè kó jẹ́ kí ojú wa kó kúrò bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan míì bẹ́ẹ̀ ti ń ṣe àwọn ọlọ́jà náà tó yẹ pé ẹ máa fẹ́ máa káàánú ẹlòmíì hmm. àmọ́ n tó hmm. ti tọwọ́ bọ̀ hmm. n tó ti ṣe fáráàlú ẹlòmíì bẹ́ẹ̀ tí ò ní ṣépè tí ò ní súre wọ́n tẹnu rẹ̀ ò ní gbófo pé tó àwọn tí ń fara ni wá o ọlọ́mùbá ni fara ni wá àwọn náà pè ń bẹ̀ torí pé ọmọ jọmí lójú ni tẹ́ bá wo àwọn ọlọ́jà kò fẹ́ sọ lọ́jà onírú ní association wọn lẹ́gbẹ́. Mm, bẹ́ẹ̀ni aláta lẹ́gbẹ́ onírẹsì ní ilé ìdú lẹ́gbẹ́ aláta ní mm. àwọn elélùbọ́ ní mm. ẹlẹ́wà ní ẹlẹ́rọ ata náà ni gbogbo ah. àwọn èyí ti jẹ́ gan tó fi jẹ́ pé nígbà tí ìnira bá ń bẹ nílùú ẹ wàá mọ̀ mọ́ yìí sókè àníjókòó ká ṣe mítìnì pé bóun ni kinní yóò ṣe wálẹ̀ ah ẹ̀ ń gbà kinní ti lókè ah. tiwa náà mọ́ lókè ni o làákàyè wa ò tiẹ̀ ṣiṣẹ́ dáadáa ìbẹ̀rù olúwa ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. dáadáa o ìwọ tó o bá wá lọ fẹ́ bẹ̀rù olúwa ń tọ́ ọ jẹ́ bọ́yá ọmọ ìgbìmọ̀ àwọn ọ̀fọ̀ ọ̀yọ́kọ́ mi o. káì pé ìwọ lọ fẹ́ ọfẹ fọjà lójú. wọ́n fọ ọyọ kúrò mẹ́wò pé eléyìí ọ̀fẹ́ káwọn jẹ́ àkókò mọ́gbọ́n ti ń dá sí i bọ́yọ̀ tẹ́tí ẹ̀ ń di ni hmm. bọ́yọ̀ tẹ́tí kí kan wọ́n wàá ti àbò sí bọ̀ ọ́ hmm. tó rọ́ mọ́ jọ lójú ẹ wo ìrẹsìn mo rò pé ìgbà tá a rà kan inú january tọ́lọ ẹni sixty eight thousand mọ̀ra ẹni mọ̀ra lọ́dọ̀ rẹ̀ ọmọ ibi ìlò ti pè láàárọ̀ ọjọ́ náà ní bẹ́ẹ̀ ah, ojú mi ń bè ọdún sixty eight ni o dáàdi mi o tó tó ní ọ̀n sáré lọ kíní kan onímọ̀ lọ mo sì lọ gbé nígbà tá a rà hmm. ó dijọ́ kẹta dáàdi mi ó ti di seventy thousand why how ah níjọ́ kẹrin ó ti di seventy one kọ̀ wá wálẹ̀ rí hmm. títí títí tó fi di eighty five ìwà mọ lọ́sẹ̀ tó lọ ni mo gbọ́ pé ó ti di eight five o ìmọ̀ hmm. èyí tí ó jẹ́ lónìí olónìí pé kí ni ń fi kún torí pé kí ló ń fi owó ìkún. sówó mọ́tò tẹ fi ń gbé àbí logistics àbí. ọ farabalẹ̀ sí ah, ojoojúmọ́ ni wọ́n ń fi tírélà ru ìrẹsì yìí wá bá wọn ni tí wọ́n sì ni. ti transportation cost. àbẹ́yìí tí wọ́n ti ní nínú ilé ní sọ pé ẹ fowó lé mi o mo ti wọ́n o. ó <laughs> ní àbẹ̀ pé ọjọ́ yàn lójú púpọ̀ jù èyí tó jẹ́ sí pé rìkísí ń bẹ àwọn èèyàn ti fi kà wọ́n ti fi kà kún. ìgbìmọ̀ pọ̀ ń bẹ láàrin àwọn ọlọ́jà pé iye tá a tààrẹ o wọ́n ti mọ bí wọ́n ṣe é pera wọn. <laughs> eléyìí ó jẹ́ bí ìpèníjà fún oh. bàbá lọ́jà àti ìyálàjẹ ìyálọ́jà jẹnẹra àti babalọ́jà jẹnẹra gbogbo àwùjọ ilẹ̀ yorùbá ah. kí ni yóò jẹ́ róòlù àwọn gómìnà nínú lóòótọ́ free for all market Sorry, open market la operate nàìjíríà kí ló yẹ kó jẹ́ ojúṣe bí gómìnà bá. èmi rò pé tá a bá lọ pé ìyálọ́jà ni o hmm. àbí babalọ́jà ni o hmm. bóyá ni agbára wọn kàn ti ń bẹ́ẹ̀ lẹ̀. ok. torí pé pòkì làwa aráàlú aráàlú pòkì ah. wa babalọ́jà tó bá yọ ṣàyọjú hàn sírú nǹkan báwọn tí wọn ò bá fi nǹkan ṣe. ó fẹ́ kú olóyè lójijì ni ó fẹ́ kú olórí òye ni ìjọba ìjọba ló lè lọ́wọ́ sí kinní hùn ìjọba ni torí pé tíjọba bá fi lọ. tíjọba ni ó sọ etí mi ń ta ọjà mi ah, yájọ tako ara wa. ọ gbọ́ mi taku mi make i taku you ṣé ìjọba ni ó júwe tí mo rà níta wá gbọ́ tí mo rà níta náà dúdúdú ok ẹyin wọ́n ní ẹni tí ọ̀ya ni lówó tí ọ̀ya ni lásán kò lè béèrè bá a ṣe ná bá a ṣe wọ̀ kò ní pe ni lárùngún náà tí ìjọba náà bá jẹ́ ìjọba tàràlù ní tòótọ́. ẹ eh, ẹgẹ́ tí kì ṣe audio government. again. tí kì í ṣe ìjọba tí wọ́n máa fẹnu sọ nǹkan tí ò ní tẹ̀lé. ok. tíjọba bá ṣe taráàlú ní sánsánsán. tó o lè tọ́ka sí pé a ah, ah, ṣe bẹ́ẹ̀ rí ní táwa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ní táwa ṣe bẹ́ẹ̀ Awólọ́wọ̀ ṣe é láyé ìgbà tí hàn. bẹ́ẹ̀ àà commodity. commodity board wọ́n gbé kalẹ̀ price control wà. bẹ́ẹ̀ni nítorí pé ìjọba Awólọ́wọ̀ ló ń sọ ìyẹn ti lọ mm, sọ pé ó ti lọ oh, ìran mi rè. kò tí ì lọ ìran new set of leaders rè. tó yẹ pé àwọn tí a ń fi sí ipò kì í ṣe pé tiwọn nìkan ni ń rán torí tí wọ́n ń jẹ jẹ́ ń sọ fún ọ ọjà mi tó o bá fi di ọ̀nẹ́rẹ́bù lónìí olónìí o ìyàwó rò ní lọ ọjà lọ́wọ́ kankan mọ́ bó o di kánsílọ̀ gan wọ́n gbé fún wọn ó lọ́ọ́ gbé fún wọn ni àwọn àjẹ gómìnà kí ló fẹ́ lọ rèé rà. o ò lè mọ price. o ò lè mọ price nítorí pé àwọn tí wọ́n tún fẹ́ jàǹfààní ìjọba rẹ̀ wọn ọ̀gá mo ti ní kán gbé kínní ẹ pé kán sí gate. Ah, ah. yes ojoojúmọ́ wọ́n mọ̀ sí gate wọ́n mọ̀. ní ọmọ mú di ọkọ̀ wọ warehouse. wọ́n gbé rẹ̀ sí wá bí n bá kúrò ẹja mi. wọ́n gbé rẹ̀ sí wá wọ́n gbé wá wá wọ́n gba ta wá onímọ̀lú ó mú wá gbogbo àwọn association pátápátá wọ́n mọ̀ àwọn ojú rẹ̀ ti ń bẹ́ ń jọba ni. wọ́n mọ̀ gbé nǹkan wá ní kílẹ̀ wá ń rà lọ́jà. ẹ ẹ ra so wọn ò lè kò lè kàn wọn. ṣùgbọ́n tí a sọ fún níta ń fẹ́ ni pé ìlú ìgbọ́dọ̀ rọgbọ hmm. ebi yìí pọ̀ táwọn tó wà lórí àkóso bàbá wa sọ pé ní tòótọ́ ní tòótọ́ la mọ̀ pé wọn ò ṣùgbọ́n wọn ò mọ̀ hmm. wọn ò mọ̀ gbogbo ń tàwí ní ìsinyìí àwọn àwọn ẹlẹ́nu dùn jù yọ níjàre ẹnu dùn ju ọ̀la wọn kí ni. àwọn guys yẹn lẹ́kàn. àwọn guys yẹn fẹ́ fẹ́ fẹ́ guys yẹn sílẹ̀ wọ́n bá pariwo wọ́n bá pariwo wọ́n fẹ́ dìde wọ́n fẹ́ dìde ṣebí tẹ̀ ń fẹ́ lù. Abolade are you telling me that ọ̀rọ̀ ká ṣètò ìjọba hmm. ó kọjá kákànlá títì ká dọ̀dà ah! pé ìṣàkóso òlu ó kọjá kákànlá títì ká ká ṣe street light is that what you are telling me English. ọkọjá rẹ o ìlú bíi tí ebi bá ti ń pa wọ́n babaláwèrè ní ọ̀pọ̀ ń bẹ ibi tẹ́bí bá ti pọ̀ babaláwèrè ní ọ̀pọ̀ ń bẹ ọ̀dà fún àpẹẹrẹ nígbà tí wọ́n lọ rè iṣẹ́ ẹ̀hónú lẹ́kọ̀ọ́ lánàá eh. kí ló fa ẹ̀hónú fáwọn èèyàn kí ló fa ẹ̀hónú ebi ni ebi mm. ni ah làákàyè àwọn tó ronú kan ọpọlọ wọn ò ní dàrú. mo rò pé kọmíṣánná ọlọ́pàá mi ò ní. wọ́n wá kó bisikíìtì ta wọ́n wà fún wọn. sẹ́wọ̀n tí wọ́n bá fún bisikíìtì lọ́tún wọn sọ pé ànógó ah, gírí ò ní sọ bẹ́ẹ̀. aláì gbogbo ànógó gírí kápá wálẹ̀ lánàá yẹn. ọ̀gá I get one more. àhún ah, tí mo rí ni pé ọ̀gá ah. tí mo rí kan sí. my own biscuit you never eh, give me o. wọ́n wá bẹ̀rẹ̀ sí fún ọ ní bisikíìtì èyí ẹ ṣe wípé bóyá àwọn ọlọ́pàá fọwọ́ sí pé wọ́n fẹ̀ òun náà rárá o ṣùgbọ́n wọ́n mọ̀ pé ibi tí ṣòro ń wà gangan ni ẹja kọ́kọ́ lọ wọn àwa yin tí a gas bisikíìtì ni wọn yin àti drink. wọ́n bẹ̀rẹ̀ sí yin pure water sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí yin bisikíìtì sí wọn làwọn yìí náà lẹ́yìn pa kúrúrú kúrúrú kúrúrú lẹ́nu. ebi la pé. sọ àpé ojú wọn kọ̀kọ́ rọ̀ wà náà. ngba wọn bá ngba wọn bá fi ah. dídí ọwọ́ sàn kan eh. ẹni tó àwọn protesters gan wọn ò ní dára wọn mọ̀ àtọlọ́wọ́ wọn jọ mọ̀ ṣe eh. mẹ́rímẹ́ǹtì pẹ̀lú ọlọ́pàá ní pé ah, ọlọ́pàá ṣe àti close. làákà ìgidi ni wọ́n lò tí wọ́n bẹ̀rẹ̀ sí fún ọ ní oh, omi àti bisikíìtì yìí ebi ọ̀dà lára oh, ebi ọmọ ọ̀nà tá a fẹ́ gbà tó fi jẹ́ pé oúnjẹ yìí ò ní gbẹnu lọ sọ́nà òkè mọ́ àti sọ pé kẹ́yìn èèyàn ẹ lọ sóko ẹ gbin nǹkan ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà ah, àwọn tí ń lé ní lóko náà ọ̀nà òdádóko ẹ jẹ́ fi tèmi sàpẹrẹ agbin nǹkan mo juwọ́ sí oko ni <laughs> ọ̀yà lọ́mọ̀jẹ̀gẹ̀ rẹ̀. ọ̀yà lọ́jẹ̀gẹ̀ mo jẹ díẹ̀ bẹ́ẹ̀ mo <laughs> eh, jẹ díẹ̀ bẹ́ẹ̀ eh, eh. Ah, a lọ sí oko ẹ àní àgbàdo láti ẹ̀kọ́ kọ́kọ́ ya a bá ya díẹ̀ báyìí mo ya bí ọgọ́rùn ebè pàtà <laughs> ya báyìí ah wọ́n àti rúdé junction ọ wá di èmi náà wàá rù díẹ̀ mẹ́ aráàlú ọ̀gbọ́dọ̀ ya fọ́tò mi wà ní wọ́n ni ah tí o sì. àgbẹ̀bùkú <laughs> fọwọ́ nígbà yẹn kankan ò lè ya fọ́tò mi oh, mo gbé kan séjì ká mọ fà kan lọ́wọ́ torí orí adé ọ̀gbọ́dọ̀ mọ́ rẹ orí adé mo gbé séjì ká mọ fà kan lọ́wọ́ eh, eh, ah, orí ọ̀rẹ́ rù orí wádìí orí àtẹ mo wà lọ kẹ́ kẹ́ kẹ́ kẹ́ ibo òde kan àbùdí ẹ̀ lẹ̀ gbèjì ká ro mí <laughs> ọmọ tó wà wájú mo rí i pé òun náà ti sọ̀kalẹ̀ ọ sọ̀kalẹ̀ ní onígbò sinmi díẹ̀ ìgbà tí ó fi rìn bá wa ẹrù ti dá yìí ìyókù dà. ó ti dá òkèlè <laughs> ti fọdà gbé kí ló ń wí ẹ̀yin èèyàn ẹ pé ìròyìn lẹ́ran wa sẹ́rí awa náà ara aráàlú ni a kò lè mọ̀ ta wá ká mọ̀ bí ìgbà tí ń jà wá jẹ. àwa kú ò báwọn nígbà tá a gbé dajì àgbàdo tá a gbé délé tán <laughs> ọkọ̀ láàgbé lọ ìjọ tá a kẹta bá rì. ọ̀yàwó ọ̀yàwó. ọ̀rẹ́ mi wá wò mí dáadáa pé ah, ah, wo kí ni n fẹsẹ̀ rúbọ ni rárá hmm. rárá bí ṣe rí náà nù má wí ọwọ́ aya mi lọ́kọ̀ rẹ̀ ọkọ̀ tiẹ̀ ẹ fẹ́ fi wọ́ ọkọ̀ ti adórí ọkọ̀ tiẹ̀ náà rí. lẹ́sùn <laughs> dáko. mo dájú sákáwọ̀ ọ̀fẹ́ ń dáko. kì í ṣe àyè kọ márùn máa yé àrùn ah, síkọ́ lélẹ́yìn o infrastructure tí yóò pé ni. bójú ọ̀nà bá dáa ah, ah, àgbè mọ́tò wa kó o bẹ̀ ṣọwárí tí máa ń dùn mí abọ́ládé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà pàápàá ilẹ̀ yorùbá yìí <laughs> wọ́n wàá fẹ̀ tẹ̀ sílẹ̀ wọ́n wàá máa ṣe propaganda wọ́n wàá máa palapalapa nǹkan ah. àtijú ni fún gbogbo gómìnà ilẹ̀ yorùbá pé ebi ń pa ilẹ̀ káàárọ̀ òjìrè nírúfẹ́ àsìkò yìí wàláì nǹkan àtijú ni ṣó lè ka ètò kù àbí ah, kí lọ bá wa ná. èwo eh, eh, èwo lọ bá dé mo tẹ eléyìí ní ẹja tún sí yorùbá ná ó ní i hate tackles that can ruin my career sàkánù eh, o sẹ́ẹ̀rì ọmọ Arsenal dúdú <laughs> ọmọ sẹ́ẹ̀mọ́ pupa sí Arsenal bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n òun dúdú dáadáa <laughs> Arsenal winger Bukayo mm. Saka mm. ó ní à mọ̀ ọmọ rẹ fi ni tí n bá pẹ́ nìkan gbé ẹsẹ̀ bọ̀ tó fẹ́ rún mi rún kùn èmi ń gbẹ́sẹ̀ sá mi máa gbẹ́sẹ̀ sá máa rìn rìn ayé bá sọ yẹn èmi lèmi ò jẹ́ kẹ́nìkan sọ mi di arande ọ̀fẹ́ ẹran bẹ́ẹ̀gùn jẹ́ onírárá o nǹkan tí ọba bá kárí àmì ó lé mi ò ní bọ́ bá ti ó ní bá ti ń bọ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ lọ́kàn ní ìtìmọ̀ rẹ̀ ìrìn pé dèdè ní ilé yìí o <laughs> ó ní kó tó pọ̀ ń wọlé òní mo ti fò sókè. kàbíyèsí <laughs> ayayaya eh, ètò àkàw náà ní ijó òun. ó ti tó àwọn bọ́ìsì dé. àwọn bọ́ìsì ọlọ ṣé adé tọ́ọ̀gì ọlọ́run ọ bọ́ìsì ọlọ́run. Hmm, English ẹnu tá a wà ni. ẹnu gbogbo ẹnu gbogbo wa ló ti jáde. Ah, èèyàn yìí sọ bẹ́ẹ̀ sí ìrọ̀sí ọlọ́run ẹ̀jẹ̀ àmọ́ tá à ń ṣe o. láǹgàjì lèmi tí mo jókòó yìí eh. láǹgàjì eh, lèmi tí mo jókòó yìí. ti bo gbogbo onú airport. láti àtàkùmọ̀sà eh, àtàkùmọ̀sà náà ti joyè wá sí ìbàdàn. mọ́gàjì mọ́gàjì intanok nínú airport. mọ́gàjì ajẹ́mu mọ́gàjì ajẹ́mu lẹ́jẹ́. mọ́gàjì lèmi ẹtì ẹyin tánà nínú nínú airport gangan ẹ ẹ mọ bí ẹ jẹ mọ́gàjì sí. nínú airport gangan. internet mọ́gàjì. E, e, tanok níbi wọ́n ti ń gbèrò nínú oh, airport. tamaki. ní tama mọ́tò ní payín. Ah, ah, balẹ̀ tamak. ẹ eh, gbogbo tó bọ́ fẹ́ sí bó rí mi bọ́ ra tíkẹ́ẹ̀tì owó èsì owó ẹ̀ ni. agbowó. ọba agbowó kọ́ eh, tamaki gbogbo nínú eh, airport. ẹ garaji airport. ẹ bẹ́ẹ̀ pé garaji kò sí wàhálà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run <laughs> kì í èèyàn ní ọjẹ́. Ah, mi ìwà ń jẹ́ point of collection láti máa pé ruwa ìtọ́jú. kí ló wà tó mú mi bí gèrè wáyé. kọ̀ wá ní ah, mú mi lẹ̀ aláàjì mú mi lẹ̀ ló jẹ.